Adúgbẹ́ fún Allah subhanahu wa ta'ala tó yọ̀nda ìmáàbẹ̀ láyé àti láàyè fún kálùkú wa gbàm̀bẹ̀ ní jùkú pàtàkì fún lọ́wà níta. èyí tó bọ́ sí inú ọmọdọ́nù àwọn kan bá lọ pẹ́lú fọ́lọ̀ pàwà ọba lọ abẹ́ Allah subhanahu wa ta'ala èyí tó inú ọmọdọ́nù jẹ́ ká máa bẹ láíláì pẹ̀lú àlàáfíà òkun àti agbára káàkì máa bẹ pẹ̀lú dáadáa ìbá ṣe náà bá dáa fẹ́yìn ọlọ́pùgbà ní ìbá dáa ìbá dá nínú ẹ̀ṣì àti ìbá ṣe nínú àṣìṣì àti ìbá àgbàgbé ọlọ́pùrí ẹ̀jù wa àwọn ìṣẹ́ wa ọlọ́pùrí ẹ̀jù wa èyí tí ó jẹ́ àṣìṣì fún àbí ìta àgbàgbé ọlọ́ṣàmójú ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn bàbá àti ẹ̀mà àmì ṣe رحمتي ورحمتك وحيك أرحم الراحمين إن شاء الله أتشي مقدمة أتشواد من التفسير في تودين ويقولون استعاذة أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم من حمزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم سورة الكلام لوا آية إليك إليك السلام قلنا إن شاء الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه ولا تطع كل حلاف مهين ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم آمين. Amen. Amen. Wọ́n lákàáyé. nusratul islam abẹ́ Allah subhanahu wa ta'ala kúláwà níbi ogun àṣìrí ó dáàbò wá kúrò níbi ogun àṣìsọ ìtọ́lọ́wọ́ òun mẹ́jà wà omi ìtànà ní òsọ mẹ́jẹ̀ká wà ọ̀sọ èyí tí ó wà níbàmú pẹ̀lú àpẹyà àwọn sálà mẹ́jẹ̀ká wà ọ̀sẹ̀ jáde àwọn akáǹgbọ́ náà ọlọ́dá àbúwá ní ogun àṣìgbọ́ tó burú ju àṣìsọ́lọ́ ẹ tó bá ṣìsọ ó ní padà ṣàtúnṣe ẹ tó ṣìgbọ́ ní mẹ́sì ilẹ̀ ìjọ tó ń ṣàtúnṣe yóò sì máa gbé lọ́lọ́ nítorí jẹ́ pé ìgbẹ́ ní bá jẹ́ olùmọ̀ kó tó gbé ìkàkẹ́ jáde ó ọlọ́run sàn ọlọ́run fún wa kó sì tún wá lò pẹ̀lú rọrùn kó tún gbà ní bàádà kan ọlọ́ni wa aláàtún jẹ́ kó ìlà aláàbìn màáyì má ṣe tẹ̀lé gbogbo aláàbìn búrabúra màáyì aládùkù àmẹ́ẹ̀sìn àwọn ilé ìlú ẹlẹ́kẹ̀ẹ́lú agúnilé láàrin màṣá ìgbìnàmì àwọn olérin òfófó alárìnká tí ń sòfófó kí màṣáàrín ilẹ̀ olùdínáṣẹ́ olùkọ́ bí àwọn èèyàn níbi dáadáa ìmọ́rọ̀ tàbí olùkọjá àlà àti ẹlẹ́ṣẹ̀. Rútù lẹ́nu ọ̀dájú ìkà ẹni tó kú báadà dáríkà lẹ́yìn náà dàní ń pèrà rẹ̀ ní ara ní ibi tí kò ṣílẹ̀ àtàwọ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run wáyé àyí aká ní bọ́rọ̀ gidi ní jókòtò lọ asàlàyé sókí lérí ẹ̀ ṣùgbọ́n lónìí insha Allah ta'ala sanagún bí ha ààyà ṣàlàyé àwọn àyà mẹ́rẹ̀ ní fọ̀ sí wẹ́wẹ́ insha Allah ta'ala àwọ̀lẹ́ tàbá wo àwọn àyà yìí ẹ̀rí pé ọlọ́run ọba àlékẹ́ ọlá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan mélòó kan bẹ̀rẹ̀ àwọn nǹkan mélòó ní jẹ́ ẹmọ iye mo ṣe ká lọ́kọ̀ kan mo ṣe ká lọ́kọ̀ kan mélòó ẹgbẹ́ kọkàn sí àbí ń tún ká lọ́kọ̀ kan ṣe tẹ̀lé gbogbo mahin alábùkù hamazin ẹlẹ́kẹ̀ ìlú ilé ìlú abúrígẹ́ ńláyìn mẹ́ṣáìn bìnàmín onírin òfófó bá pìlẹ́lẹ́dẹ̀ òfófó mú mẹ́náìn lè lẹ́kọ̀ọ́ ìrìn olùkọ́ rírí fáwọn èèyàn ní ṣíṣe mọ́ọ̀tàdé olùkọjáàlà àfi ẹlẹ́ṣẹ̀ ó tún lé ọ̀dájú ìkà báadà dáríkà lẹ́yìn náà gbà ní àbáwọ̀lù mélòó náà ẹ́ mẹ́sàn ذكر جمع من المفسرين ومنهم ابن جرير وابن كثير أن الآية نزلت في بعض صناديد قريش وقيل في الوليد بن المغيرة وقيل غيره وقيل غيره وراجعوا أن العبرة بعموم اللفظ لا بخصوص السبب fàáyà sífàátùn lè kó lè mọ̀ ní tó sì fàbíyà fi kó lè sàmà kó lè mọ̀ ní tó sì fàbíyà fi kó lè sàmà apákanú àwọn àfóńtẹ̀sìrì ní àwọn ìròyìn yìí àwọn kanú àwọn kọlọ̀rọ̀ sí tí mẹ́mẹ́kà lọ́lọ́run bá wí àwọn tí ó gbẹ̀ Islam àwọn tí ó ní mùsùlùmí lára tí wọ́n pèpè gbèrò láti pa ànábì tí wọ́n fẹ́ dá ànábì lákẹ́ wọ́n fẹ́ dá lákẹ́ ìpèpè sí ìmọ̀lọ́lọ́kàn ìṣàfọ̀mọ́ ìjọsìn fọ́lọ̀pàlẹ̀ àbúrú rọ́bà náà ẹ má sin ilé olúwa tó nílé nílé ìkẹrẹ̀sì الذي أطعمهم من جوع وآمنهم من خوف bébí bá ń parí ẹni tí ń fún yín ló ń jẹ níbi ìpayà ìbẹ̀rù ẹni tí ń fi yín lọ́kàn balẹ̀ sáńtọ̀n ọ̀nà Allah oníkẹ́ẹ̀sì ọ̀rọ̀ tánàbí ń sọ yìí àlàyé tánàbí ń ṣe lórí ọ̀rọ̀ náà kọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n fọ́ ìsì fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òòsà tó pọ̀ yìí táwọn ń sìn àwọn ò lè pa wọ́n tí ò torí pé àwọn òdédé máa ń sin àwọn òòsà àyànwọ̀n yìí bí kò ṣe gbé ilé ikọ̀ rí ìlàlọ́ ìlú ìfà afẹ́ kí wọ́n kí wọ́n sún àwọn wọ́n láwọn fẹ́ kí wọ́n sún àwọn pẹ́kípẹ́kí sàwọn òsà ń dàbí alàgàtà tàbí tàbí alárinà láàrin àwọn àtẹ̀lẹ́dà náà àwọn sí wa ní àwọn kọlọ àwọn olórí wọn ní wíńdẹ̀ Al-Walid ibn al-Mughira ṣùgbọ́n kọ́ídà kan wà nínú tafsir wọn al-ibra bi umumi al-lafzi la bi khususi sababi táyà kùránì láti wá báyìí kódà kó jẹ́ pé wọ́n sọ pé ìdí tó fi sọ̀kalẹ̀ ní nípa alágbájá ọmọ tàmẹ̀dùn tàbí nígbà làkásẹ̀gbé ọmọ lájíkòkú alẹ́ìbọ̀rọ̀ bí ọmọ òmìnlá kò wá ní jáwọn nìkan láyà ń bá wí gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ẹ̀dá ọmọ ènìyàn oníláyà àtàǹjẹ̀nú ni àyà yóò mọ̀ bá wí láàbí kòsùsù bàbà àyà òun ní mọ wọ́n tu sọ́yà ń torí ẹ̀sọ̀ kalẹ̀ pẹ̀lúgbéwà nígbà ní àwọn sọ̀hábà ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam nǹkan bá ìṣẹ̀lẹ̀ kí ni kò ń ṣe èsì tánàbí fọ̀kùn yẹn kò mọ lérí ẹ̀ gbogbo ẹni tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ìdájọ́ tánàbí fún náà ni ó mọ̀ jẹ́ tiẹ̀ àyàfi tó bá jẹ́ ànábì ṣe àdáyẹrí ẹ̀ pé in tí mo sọ yí orí ẹnìkan ló mọ́ kò dọ́nà ẹ̀lò gẹ́gẹ́ bí Abubakar radiyallahu ta'ala anhu nígbà tó gbọ́ tí ànábì sọ wípé ma asfala minal ka'abayn minal izar fàbí gbogbo tó bá ti sọ̀kalẹ̀ kókósẹ̀ nínú aṣọ tọ́kùnrin bá ti lọ iná nínú Abúbákìrì wá lọ bá ànábì sallallahu alaihi wasallam pípẹ́ òun nítòun ìlọ́dì tó máa lò táwọn obìnrin bá lọ tí pè ní ìrò àwọn ọkùnrin a máa lọ́tì wọ́n a máa lo ìlú àwọn lágbáwá bẹ́ẹ̀ náà làwọn ìran míì náà máa lò ní Nàìjíríà àwọn Ìgbò àtàwọn ará South South àwọn náà máa lò láṣọ alárúbá tó èdò ní àwọn ará Yemen ẹ̀rì wọn wọ́n wá hajj ẹ̀rì wọn rọrùn títò wọn a máa sọ̀kalẹ̀ kókósẹ̀ tóun bá Ànábì wa sọ fún sallallahu alaihi wa sallam tó dé Ànábì tó sọ wípé nínú ìgbéraga omi káṣọ ọkùnrin kó máa sọ̀kalẹ̀ kókósẹ̀ torípẹ́ tó ṣe ẹgbẹ̀ Islam Ànábì sọ fún pé irfa ìzárọ̀ ìlànà ìsáàkì ìzá rẹ ìlọ́dí aṣọ rẹ tó wọ̀ sísàlẹ̀ yẹn fàá sókè lọ sí ojúgun láàrin orúnkún sí kókósẹ̀ ní jẹ́ ojúgun the calf between the knee láàrin orúnkún sí kí ni ó pè kókósẹ̀ anábìnrin fàáyín àbẹ́ ìta tíyàn bá wá sí ọlọ́run o le jẹ́ ó lọ ọ̀lẹ̀ sí jẹ́ ó lè lọ ọ̀lẹ̀ sí sí wàhálà kààbẹ̀ kó wà lókè kókósẹ̀ ìyá àkà àdégbà ni ó dọwọ́ ẹ̀ ṣọ́ra ò wàlẹ̀ ìsbáàlì fún kí aṣọ tó wọ̀ kó máa wọlẹ̀ fa innahu minal makhila toró ń bẹ nínú ìgbéraga wa inna allaha láàyò ṣíkù kúlà mọ̀kálé fàhùrù ọlọ́run ọba òsì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn alárìnjù alárìnà àwọn onígbìlàdà èyí ń fáwọn ọkùnrin kò dọ́dọ̀ obìnrin afẹ́kì àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ bọ́lọ́bùlọ́ bá nà pé títò náà máa wọ́lẹ̀ bóhùn bá mójútó Aisha rọ̀dí Allah ta'ala anha ló wá bí agbọ̀yé kí ló dé ti jẹ̀bí máa wọ́lẹ̀ tí ò bá mójútó. Ó ní bàbá òun kò ní ṣàpé nídìí àwọn ọkùnrin tábá ti wọ ṣòkòtò nǹkankan ni ó dájú ìbàrá kò ní ẹsẹ̀ wọn tẹ́ bá lo bẹ́ẹ̀tì wọ́n fún títí wọn jábọ́ wọn mọ̀ fọ́ màá bí ẹni tẹ́sẹ̀ rẹ̀ pẹlẹbẹ tí ò ní kọ̀jẹ̀ gbé àtẹ́lẹsẹ̀ kó máa rá ní kíní kan nú àwọn Yorùbá ní kò jẹ ẹ̀gbin yẹn pé bẹ́ẹ̀ máa rìn lọ ìgbẹ́ ìsábà yí bẹ̀ àwọn ibi tó pẹlẹbẹ lẹ́gbẹ̀ẹ́ ìrìnlẹ̀ ó yí òun wà lókè kò jẹ ẹ̀gbin kò jẹ gbé wá ní ìdí ní aṣọ ọmọ ẹ jábọ́ díẹ̀ àti tó bá fọwọ́ fà láàrin àsìkò tó jábọ́ yẹn kó tó di kó fọwọ́ fà yẹn ànábì ní ìwọ òṣìṣẹ́ àwọn tí ó jẹ́ onígbèràdà ṣẹgbẹ́ ànábì ṣe àdáyẹrí fún Abubakar wọ̀dí àwọn ọba aláàánì ọlọ́run alágbọ̀yọ́ rẹ̀ ìdá látòrùkọ̀ àbẹ̀jẹ̀ mbẹ́ ní tí mo fẹ́ lò ní pé àwọn ìkẹwàá ìkọkànlá ìkẹtàlá àti ìkọkànlá ìkejìlá àti ìkẹtàlá mẹ́rin mẹ́rin àwọn nǹkan mẹ́sàn-án fẹ́ sọ pé wà ń bẹ̀ gbogbo ẹ̀dá àgbáyé ló bá rí kìí sí àwọn ẹ̀ tọ́lọ̀ ó ṣàánú wa alákọ̀ọ́kọ́ ọlọ́run ní má ṣe tẹ̀lé kúlà láàfin gbogbo búrabúra tí ó bá sọ pé lọ́pọ̀lọpọ̀ kílé tó ṣẹlẹ̀ wà láì kílé tó ṣẹlẹ̀ alìkùránì ń gbọ́ kí lè tó ṣẹlẹ̀ yàásín kí lè tó ṣẹlẹ̀ ògbó ń gbọ́ kí lè tó ṣẹlẹ̀ ilẹ̀ tó ń wọ́ sùn ní kí lè tó ṣẹlẹ̀ ó ti bọ́ bàtà ó ti kẹ́sẹ̀ sílẹ̀ kí lè tó ṣẹlẹ̀ aláàf olùbúra lọ́pọ̀lọpọ̀ ẹ̀rìkàn ti gbé ní jókòó tó lọ mo ń ṣàlàyé àwọn ibi tí ìbúra ti jẹ́tọ̀ in tó lè fàá tàbí lè búra mo ṣàlàyé ẹ̀ ní tẹ̀sírì tó lọ lóòjọ́ sunday àbí yọ́mùlẹ̀ ahad tó kọjá láyà káàdì yàtọ̀ kálàmù ìlà bí hálfì ó fẹ́ẹ̀ lè má sọ̀rọ̀ kan àyàfi kó jẹ́ kó yóò kúrà ó bẹ̀ẹ̀ lè ṣe kí ni má sọ̀rọ̀ kan àti kó búra òní wọ́n pè Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì sọ̀rọ̀ púpọ̀ nípa ìbúra àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń sábà jẹ́ àwọn tí wọ́n máa ń búra ìké Abdullahi ibn Umar Abdullahi ibn Amr radiyallahu anhuma qala qala Rasulullah sallallahu alayhi al-ishraku billah وعقوق الوالدين وقتل النفس واليمين والقمص رواه البخاري عبد الله بن عمرو tọ́lọ̀bá ni yọnu sí sàábí ànábì kọ́lọ̀ yọnu sí bàbá àtọmọ̀ méjèèjì sàábí ni wọ́n ó lànábì ní tẹ bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹgbà ilé ìdání nínú ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ni al-ishraku billah gbogbo bàbá nàbí bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ẹbọ ní máa ń ṣáájú because associating partner with Allah is a nullifier is a what? nullifier ìmórogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ pàǹkan rẹ̀ kí ni ó parẹ́ gbogbo dáadáa tí èèyàn ti ṣe ṣáájú yóò dòfò lẹ́sẹ̀kẹsẹ̀. I explained this concept during the tafsir, general tafsir, that there is nothing you can use to multiply zero except that that thing will become zero. If you are writing a program, you initialize under product today with zero. Whatever will be the outcome will be no outcome you are going to get other than zero. Mo ṣàlàyé kí ẹlòmí ilé sọ pé bàbá sọ pé ẹbọ máa pa iṣẹ́ dáadáa yóò parẹ́ ni o. Gbogbo ọjọ́ tíyàn ti bàlágà. The day you reach puberty, gbogbo ìrun tíyàn ti kí, gbogbo àwẹ̀ tíyàn ti gbà gbogbo zaka tó yọ tọ́lọ̀ bá ní kó rí zaka yọ gbogbo sọ́dákọ̀ tó ti ṣe ìtọrẹ àánú gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó ti sọ ìwà rẹ̀ tó ti hù iṣẹ́ rẹ̀ tó ti ṣe ìrìn rẹ̀ tó ti rìn hajji tó lọ umrọ tó lọ àánú tó ṣe ṣẹ̀fẹ́ yóò máa retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run tí mo kékeré pé ẹbọ ńlá ṣùgbọ́n tí ó pọ̀ tàbí lórí ìsìn ó bọ̀gún ó gbé egún gbogbogbé ó tún máa wọn ṣòro ṣùgbọ́n ẹ̀ẹ́ ó tún lọ orí òkè ó lọ bọ̀gún ṣùgbọ́n ẹni ní tí ẹ̀ kò ṣe kankan nú ẹ̀ ń kírun àmọ́ ó lọ yẹ ó lọ àmọ́ ẹyọ owó kékeré kan wọ́n fún ẹyọ ó ní wọ́n fún ìwọ́n kọ lọ́fọ̀ tí ó pè kò sì sọ́nà nínú tí ó pè yóò pa àwọn nǹkan kan ẹ̀mí kan wọ́n ní kó máa fi sápò tó bá fẹ́ jáde gbogbo ìran tó ti kí láti jẹ́ àkọ́kọ́ ti bàjẹ́ pẹ̀lú àwọn nǹkan kékeré as nullified tí a bá ti lè fi òdo multiply nǹkan zero nìí àbẹ́ni tó bá ń lọ yẹ nǹkan wò nílé babaláwo tó wá ń gbọ́n tí babaláwo yẹn sọ tàbí lọ sọ́dọ̀ àfa àwọn yẹ nǹkan wò fún ó gbà gbọ́ tàbí lọ sọ́dọ̀ àwọn wòlíì ó gbà gbọ́ tàbọ́dọ̀ ẹni bọ́ọ̀kì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀sìn ẹ̀sì bàjẹ́ nìyí ẹni tó wá ń wò ń kọ́ torí pé tọ́lọ́wọ́ bá sọ ní pé ànábì gangan

Lọ́pọ̀ wọ́n gbélé ayé wọn ṣe nínú oore ló máa bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Hábítọ̀, ó máa di ń ta parẹ́, no score again. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ànábì wípé a ti ránṣẹ́ sí ànábì àtàwọn tó ṣáájú rẹ̀ náà àwọn òjíṣẹ́ pé tó tí o bá ṣẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ lẹ́sẹ̀ láì síyè méjì dájú ṣáká ọ̀kan nínú àwọn ẹni òfò ló jẹ́ olóbi jẹ́ pé mùsùlùmí èyàn lè máa ṣe ó lè máa jáde o ó lè yàn lé o ó lè gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn ní ìsọpọ̀ correct ẹmọ́ṣì nígbọ́ ohun ṣùgbọ́n àwọn ìyẹn ò ní bá ẹ̀ kò ní sọ ọ́ di kèfèrí àyàfi pẹ̀lú májẹ̀mú ẹyọ kan kí ni májẹ̀mú náà tó bá gbà pé ẹ̀tọ́ lẹ́ṣẹ̀ yẹn fún ẹ kò yé ẹnìkan wà ní máa lu jìbìtì ṣàgbé ẹ̀ṣẹ̀ ni àwọn sọ fún pé jìbìtì ẹ̀ṣẹ̀ lórí kìí ṣe jìbìtì ọlọ́ngán mọ̀ pé èèyàn ò lè ṣòwò kó má lu jìbìtì a ní tí ìpè ń kéṣe rí o pẹ̀lú tó sọ̀rọ̀ torí pé kò yé a wà á ṣàlàyé fún lẹ́yìn tọ́rọ̀ bá ti wá yé tán tó bá wá wọ gbogbo pé òun ó máa lu jìbìtì kò ní jẹ́ mùsùlùmí mọ́ ó ti sọ ẹ̀ṣẹ̀ ẹ́ dígé ni ẹ̀tọ́ fún rẹ̀ kò gbà pé kìí ṣẹ̀ṣẹ̀ ó yàtọ̀ sẹ́ńtì ń ṣe lọ́hùn tó ń ronúkúwàdà tó tún padà sídìí ẹ̀ṣẹ̀ tó ń ṣàfù tó ń tọrọ àforíjì ọ̀tọ̀ lè yẹn o ṣùgbọ́n ilé sọ pé kò sí nǹkan kan kò burú ní inú àwẹ̀ bá ṣe wà ní Ramadan àwọn kan wà wọ́n ní mẹ́ta péré lọ́lọ́ nílò nínú àwẹ̀ gbangba ìbẹ̀rẹ̀ àárín àti parí ṣàgbé tí wọ́n sọ yẹn ọlọ́run sọ bẹ́ẹ̀ wọ́n ti fira wọn sípò ọlọ́run wọ́n ti mórogún pẹ̀lú ọlọ́run wọ́n ti ṣùgbọ́n bó ṣe sọ yẹn àní sáré pé bẹ́ẹ̀ á kọ́kọ́ ṣe ìkọ́ mọ́tòlọ̀ hujja á fi ẹ̀rí hàn torí pé kò yé ni ṣùgbọ́n lẹ́yìn tó ọ̀rọ̀ bá ti wá yé tó tún wá ń tẹ̀síwájú lórí mẹ́rin wọ́n

ní ìmọ̀wé agbóyìn ó yàtọ̀ sẹ́nìkan rẹ̀ pé bí tíṣà ti ń sáì ní skul aago mẹ́jọ ló dé okọ̀ 705 aago méjì àbọ̀ ló dé àwọn kan ní wọ́n ti halẹ̀ mọ́ pé mọ́dà wà láàrẹ àwọn olè dẹ́ta àwọn àbí ètì tẹ bá ti mọ̀ pé kìíní táìmù 702 ní kẹ́kọ̀ọ́ káwọn náà lè rí táìmù kọ̀ọ̀kọ̀ àfẹ́gbódé láago mẹ́fà àti mẹ́wàá ẹ̀rí ní wọn jẹ́ kọjú àtẹ́mù pàtì nínú ṣẹ̀ríà Islam ẹ̀ṣẹ̀ ní torí rọ́ọ̀dì wọ́n wá sọ fún mùsùlùmí ẹgbẹ́ tó dá ó ní ó dá ọlọ́gán máa understanding wípé skul láwà kò yé mi tá bá ṣàlàyé fún lẹ́yìn tó wá lè tó a ní kéé ṣẹ̀ṣẹ̀ ó tó wá ájú pé ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn tàbí fáyà àmọ́tọ́rọ̀ yìí kò ní jẹ́ mùsùlùmí mọ́ torí pé tọ́lọ̀ ń ṣe léwọ̀ ó ṣe kí ni ó sọ di ẹ̀tọ́ kéèsì ẹ̀ yàtọ̀ sẹ́ tó mọ̀ pẹ́ṣẹ̀ ni ó kọ lónìí máa tètè dé lọ́la ó wá tó lọ́kọ́ 730 ẹni yẹn kìí ṣe kèfèrí torí ó acknowledge pé kí ni ẹ̀ṣẹ̀ ni ìtò ní bùkátà sí ni kó máa bẹ lọ́un kó ṣe ní rọrùn fún láti ṣe kí ni láti fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ tó ṣe tú bá ní rọrùn fún ṣe ọ̀rọ̀ yẹn ti clear ẹgbọ́n náà bẹ́yàn bá ṣe tí ò bá àwọn ẹgbọ́ kan wà wọ́n tí àwọn kìíní kan ní ilmù dọ̀rùrí wọ́n èé ṣàlàyé ẹ̀fúnyàn tí yóò ti mọ̀ pẹ́ṣẹ̀ irú ẹgbọ́ ní ìsìn mùsùlùmí kankan lẹ̀ ìlọ́ ní sọ pé wọn ò rí pé kéèyàn tí mú orí fótó ìsàn kéèyàn lọ bá wọn onímọ̀lẹ̀ jó ìwọ́n ló ti ẹ̀tún bá wọn rú ọ̀tún sórí ìkókó ẹ̀ ó ti hàn kó ti kó tó bá wọn bẹ́ orí ajá òtíkò ní Islam ṣẹ́ẹ̀ṣẹ́ mọ̀ ọ̀rọ̀ gáràjì lélẹ̀ ọ̀rọ̀ gáràjì gbígbé ọkọ̀ ní Islam wọn ò ní pa ní bùkátà sálàyé yẹn ṣùgbọ́n òmí ń bẹ pa ní bùkátà sálàyé ó ní kámọ̀ ilé ẹ̀kan ò kámọ̀ lọ́dọ̀ àwọn àfà kó ìgbà àwọn tá mọ́lé láwùjọ wa lẹ̀ Yorùbá náà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní tẹ̀lẹ̀ tẹ́bá ti ń jásà láti nǹkan kún dáadáa èyí tó máa ń sábà ṣẹlẹ̀ ní pé àáfà tó ń ṣàgbà láti rẹ̀ oníjálà fìlì babaláwo ni àwọn obìnrin yóò sì máa lọ ọ̀gbẹ́ wọ́n máa fowó sílẹ̀ wọ́n bá fẹ́ wà láti ara wọn 500 naira àwọn wẹ́wẹ̀wẹ̀ tó ṣẹlẹ̀ àwọn ní 5000 gbogbo ẹni tó wo lè kìí ṣe mùsùlùmí kò bá àwọn kí o kò bá àwọn gbà rẹ̀ ẹni tó lọ yẹ̀wò tó gbàgbọ́ ó ti kó wé ìsìnàmù rígbà ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé man ata àrọ́ọ̀bàn àwọ̀kàhínà wà sọ́dákọ̀ bímà kọlù kọ̀dìkátàrọ̀ bímà ounzila ala muhammadin ẹ tó bá lọ bá adágbígbá nínú tí a máa fi yẹ nǹkan wò ọ̀pẹ̀lẹ̀ àwọn babaláwo wà èso kan ní wọ́n á tòun nínú ẹ̀ náà ni agbígbá lọ́bí ní àdá agbígbá tó lágbígbá nínú ẹ̀ ni ẹ̀rìndínlógún owó ẹyọ nínú ẹ̀ ni obì nínú ẹ̀ ni ikin ìjọ́pẹ̀ ní kí ní èkùrọ́ tí báyé ọmọ èkùrọ́ yẹn ni wọ́n máa kó tí wọ́n bá ti wá kó iye tó ṣẹ́kù lẹ̀ ni wọ́n fi bàlà anábìlẹ̀ tó bá lọ bá wọn àwọ̀ká ìnà tàbẹ́nikẹ́ni tó máa ń sọ tí ó ṣẹlẹ̀ lọ́la kùhán àwọn kùhán wà sọ́dá kọ̀dìnà kọ́ ó wá gba nǹkan tó wígbọ́ kọ̀dìkápárọ̀ bí ma alá Muhammadi ó ti ṣe àìgbàgbọ́ sí tọ́lọ̀ sọ̀kalẹ̀ fásitì fánà كل طلع وقال مشرفش بلكم إن الله عنده علم الساعة وينزل الغيث نعم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس

ọdọ òun wákàtí táyé ó parẹ́ ọ̀dọ̀ ló wà láyà tó 31 aya 34 the last aya of Sura 31 Sura aya tó kẹ́yìn ìmọ̀ nípa òpin ayé ọ̀dọ̀ nìkan nìmọ̀ rẹ̀ wà jọ́ parẹ́ àwọn ẹlẹ́rìí wọ́n gbìyànjú ẹ̀ ọjọ́ báyé máa parẹ́ ní 19 tinubu kàbíyèsè sí asọ́pẹ̀ ìjọsí 1984 àwọn ẹgbẹ́ ni àwọn kan ta dúkìá àwọn ìgbà yóò tàbí 82 àwọn kan kàbíyèsè sí 82 wọ́n ta dáadáa wọ́n dẹ̀ lọ kó fáwọn pásọ̀ wọn church fáyé fẹ́ parẹ́ mo sọ nílùú wa ìlóyìn mọ̀ ń bì àwọn ẹlẹ́rìí tí ó bá sọ fún àwọn mùsùlùmí àwọn mẹ́kẹ̀ẹ́ kí wọ́n mọ̀ pé kòkó wọ́n gbà yìí báyò ní pẹ́ parẹ́ mọ́ ọ̀gẹ̀dẹ̀ ní kí wọ́n gbìn tí wọ́n bá gbìn kòkó wọn ò lè jẹ́ ń bẹ̀ torí pé kòkó yẹn ó tẹ́kì táì mo lẹ̀ sọ tó fà tí ní wọ́n ṣe kakulétì ẹ̀ wọ́n ní bíbélì sọ wípé àádọ́rùn ọdún ìrìn ìlú ló lọ́lọ́n kọ̀ọ̀kọ́ rẹ̀ pẹ̀lú àlò ló pàtẹ́lì kẹni bá kú before seventy years christian gba ẹgbẹ́ kìí ṣọlọ́run ló pa òun ló bí àdúrà ọlọ́run má jẹ́ ká fọjọ́ ọlọ́jọ́ lọ àdúrà yẹn ò jáde lẹ́nu àwọn àbáàrì tó pé kò sẹ́ tó lè fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ tọ́lọ̀ ló kù ló kú yẹn tọ́lọ́run sọ pé ká ọlọ́run

bẹ́mi ẹ̀ ṣe ń bọ́ ìrìn ọlọ́run ló ń gbà àwọn tí ò tí ìkú ń kọ́ ọlọ́run nígbà tá bá ń sùn òun gbà ẹ̀mí wa ló jẹ́ pé ẹ rẹ́ nìkan tó sùn tó lè sọ pé ní tó wà ní ẹ̀hẹ́n tẹ̀síwájú ẹni tó bá wá sùn tọ́lọ̀ ló ń fi gbẹ̀mí yẹn ẹni tásìkò ọjọ́ ọkú rẹ̀ bá wá tó nígbà tó ń sùn lọ́wọ́ ọlọ́run ní òun ó bí ẹ̀mí yẹn mú òun ní dá padà fún mọ́ kò ní jí sáyé mọ́ wáyúrí sílò òkúrọ́ ìlà ẹjàlé mùsàmá gbogbo àwọn ẹ̀mí tọ́jọ́ ọkú wọn tí ìwà tó tí wọ́n sùn yẹn òun wà tún dá padà lọ sí àsìkò tá a ti mà lọ́dún wọn lọ́wọ́ bá. Iná fi dáàdìkálà ayá ti lè kọ́ omi yẹ̀tàfàkàrù. Nínú ilé àmì ń bẹ ń bẹ fún gbogbo àwọn tó lè ronú jinlẹ̀. Súra omi. Súra tó Zuma aya 42. Súra tó Zuma àáyá 42 ìbẹ̀lẹ́fì zumaru yẹn ṣe kí ṣe 39 ṣúra 39 aya 42 ṣúra 39 àáyá 42 ibẹ̀ làkàrí so torí náà lẹ́nìkan bá kú kò sẹ́ni tó fọjọ́ ọlọ́jọ́ lọ ìsí mùsùlùmí máa ń ṣàdúrà ní pé ọlọ́run ìgbẹ̀yìn wa jẹ́ kó jẹ́ lórí tàwíìtì jẹ́ kó jẹ́ pé èyí tó dáa jùlú sẹ̀mí wa láàlò nígbàtàfẹ́ sàtìláì bàbá wọn sọ pé ọlọ́run jẹ́ kí kú káṣẹ ẹ̀rí mọ́ alọ́ ṣùgbọ́n wọn nà sọ̀rọ̀ ọ̀dọ́ wọn làdúrà bọ́ mẹ́jọ àfọjọ́ ọlọ́jọ́ lọ ti dé ọ̀pọ̀lọpọ̀ àdúrà báwọn kírísẹ̀ máa ń ṣe làwọn mùsùlùmí náà ń ṣe lónìí torí pé ìgbàgbọ́ burúkú ni wọ́n ní àwọn ìgbàgbọ́ burúkú pọ̀ lọ́dọ̀ wọn gan wọ́n dẹ̀ kó bá wọn so a nímọ̀ pé àkídà wọn láti ń lò yẹn ni ìgbàgbọ́ wọn àti sọ́kàn wọn ènìyàn ní ẹgbẹ̀ ọlọ́run kìí ṣe bí àwọn èèyàn ní ká lọ bẹ̀ ọlọ́run ọba kìí ṣe bí lóòótọ́ a lè ṣe àfi ti aburú sọ́dọ̀ ọlọ́pọ̀ kí la fẹ́ lọ bẹ̀ èèyàn fún tó bá ti lọ ń bẹ̀ èèyàn fẹ́ lọ rúbọ nìyẹn torí wọ́n ní kó ṣe tùtù kó ṣe yọnu ayé kò ṣèyọ́nú àwọn àdá àti oríṣiríṣi nítorí àsìkò ọlọ́ni iná láì darí ìmùsá Láti súrọ́tù lùpọ̀ súra 31 ti látàyà ẹ́. Ìlú ìlẹ̀kọ́ òjò tó ń rọ̀ láti sánmà ọlọ́lọ́rùn ún rọ̀. wàyáìlẹ̀mú máa fi ara tóbi bá lóyún kí ló ní sínú ọlọ́run ló mọ̀ ẹnìkaní ní sòrò ẹnìkaní àti ìmọ̀járe wọ́n fún wa ní ìdíjì wọ́n sọ pé ọkùnrin àtóbìnrin só lórí eré lọ́mọ tó wà nú ni sọ to determine Is he going to be a successful person in this world? In terms of worldly affairs gangan, nínú ọ̀rọ̀ ilé ayé gangan, ṣé ó máa wà successful ní lórí àwọn ọmọ èèyàn? Nípa tẹ̀sìn, sọmọ àlìjẹ́nà ni àbọ́mọ náà. Wẹ́yà skáhùn ó bàrà gbé jáde, kò lè gbé. Torípọ́lọ́ sọ pé

òmọ tí ó padà ṣẹlẹ̀ nígbèsí ayé ẹ̀ tọ́lọ́run sọ ànàwà tẹ̀síwájú Tàbírí ìnáṣùn ìbíbà lọ ní ẹnu ayà ẹ̀. Sọ̀rọ̀ 31 ayà 34, the last ayà in Sọ̀rọ̀ tó Lukman. Wà máa tàbírí ìnáṣùn máa dà tàkìsì bùgọ́lá. Ọlọ́ ní ẹ̀mí kankan nọ́fún lọ́lọ́mú wá ní crown indefinite noun indefinite mean pé there is no exception ṣáà ìhùn alájì sí i fún ẹ̀tẹ́ ṣe language oriented course ẹ̀tẹ́ read English ẹ̀tẹ́ ṣe Yorùbá tí wọ́n bá ti sọ pé something is indefinite what they are telling you is that there is no exception in that generic name. So, yeah, ṣáàìhùn àlà dáàsì àtọ́bá ní a mango tree kò kìí ṣe mango kankan pàtó gbogbo tí ń jẹ́ mango sọ́lọ́ ní wà mẹ́ tẹ́bìrì nẹ́fṣùn ẹ̀mí kankan àtànábì ọlọ́run àtàwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn tí a ń pè ní àríran òjíṣẹ́ babaláwo àfáà kò sẹ́nì kankan tẹ́bìrì máa dà tẹ́kìsìbò gọ́dà tó mọ̀ tó ṣẹlẹ̀ lọ́la. Àwọn òjíṣẹ́ tí wọ́n sọ pé tí ó ṣẹlẹ̀ lọ́la ní ọlọ́run fúnra ẹ̀ ló fi mọ̀ wọ́n. Ayà ilé wà ní Kùrán. Ìyẹn ọlọ́run ọba ló nímọ̀ kọ̀kọ̀ kìí sí ibi ìkọ̀kọ̀ rẹ̀ mọ ẹnikẹ́ni ìlà mọ̀lẹ̀kùn àpáwọn òjíṣẹ́ ọlọ́run àwọn olùjíṣẹ́ kìí sàwọn tó wọ́n dá irun sí tí wọ́n gbú omi sí irun yẹn títí tó fi wọ́n rán tí wọ́n rìn kiri abẹ́ mọ̀ pé àwọn àrọ̀súlù la ń sọ kò sí láyé mọ́ kò sí mí tí ó wà lẹ́yìn ànábì mohamed ẹgbẹ́ àtúnmọ̀ translate nàbí sí prophet in English àwọn kan wá rò prophet tó rìn kiri ń kàrẹ́ ìlú prophet this prophet that àbáwọn tó ti kú ọba dárí prophet pé ní christianity àwọn nǹkan prophet àwọn alásọtẹ́lẹ̀ ṣẹ́gbọ́ ní òsọ̀ irú moses ní ìsìn àwọn christian gbà pé kìí ṣe prophet wọ́n torí kò ní ẹ̀bùn àsọtẹ́lẹ̀ kò lẹ́bùn kó mọ tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ni kìí ṣètúmọ̀ rẹ̀ ní ẹlọ́dọ̀ tàwa mùsùlùmí o òjíṣẹ́ ọlọ́run onímọ̀ ní ó hìyà ilé yìí ọlọ́run ránṣẹ́ sí ó rán màlẹ́kà sí kódọ̀ ma jíṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ káṣe lórí ilẹ̀ fún wa olóbí ìrun bá ń kí bá ṣe ń kí olópàtà bí ń gba àwẹ̀ tá wà lọ́tà ń gbà lọ́wọ́ Ramadan ọlọ́run ló pa wá láṣẹ látorí àrùn òjíṣẹ́ pòròpótíé ó yàtọ̀ sáwọn kẹ́gbẹ̀rin kiri lọ́rin lọ́jà arábìnrin kúnlẹ̀ yóò lágbo ní ọlọ́rin tí wọ́n ti gbàgbó lọ tí a sọ pé ẹkí ìtara tẹ̀bá ti délé ẹlọ́rin ti ní kàwá ẹlọ́rin ti ní kàwá àwọn ẹ̀rà pè ní àlẹ́káàbíhú masjid torí pé abúláìbùnú masjid ó ní àdẹ́bì bá sọ̀rọ̀ ó ní wà ó wà sọ́ọ́bí ṣùgbọ́n àwọn kan bẹ láyé nìsìn òkúrọ́ ni wọ́n ṣùgbọ́n àgbà wọn sólódodo irú ẹ̀lẹ́ni tó ní kúnlẹ̀ tó sọ mo ra ń sàlàyé àwọn kìíní ilẹ̀ yọ kọ̀ọ̀kan torí mo fẹ́ kó yé àwọn obìnrin ní kìíní ló yọ lẹ́nu jù pàápàá ọmọ ẹlòmí ọmọ tó bí ní ó sọ́dọ̀ lórí ibú lọ́dọ̀ ọlọ́run kódà láyé gan tàbí ìdọ́run ọmọ tó bí tó lè bẹ̀dọ̀ lórí òun bó ṣe wà ní skul gbogbo ìgbà ló mọ̀ retí kọ́ọ̀lù pé ó ti wọ́n tún ti kó wá béèlì ẹ̀ ọmọ tọ́kàn ti ẹ̀gbọ́n ò balẹ̀ tó bá ti dé gbogbo tó lé owó gbogbo ẹ̀lẹ́kọ̀ọ́ kú òǹlé fóònù ẹ̀ ó ti lọ fẹ́lòmíì lórí kò sí bó ṣe yóò jẹ́ ti pásíwọ́ọ̀dù ẹ̀ yóò wùdó owó lákàntì ẹni ọmọ tí ò jẹ́ kó sùn ìjó mẹ́dọ̀ lérí èrò òru tí a fún ìdìdè báwa náà máa ń rí láyé ní wọ́n ni kó ń kú kó mọ́ kúkú bí mọ́gán ó sàǹfààní àbọ́mọ tó mú wọná tó bá aláwọn èèyàn tẹ́ pé wọ́n ti pé ọgọ́rin ọdún láyé 80 years ọmọ wọn wá di wùlíì ọwá lọ ń gbé ọ̀dọ̀ ẹ̀ pé wọ́n ti dàgbà wọ́n sì padà di nàṣàrà kí wọ́n tó kú dáadáa ìyá 80 years as a Muslim take this are religious because of our child nǹkan sì máa ń sábà fà ní pé ẹ̀kọ́ ká tọ́jú òbí ká ṣe dáadáa sóbí ò ní gbọ́ lẹ́nu pásítọ̀ kankan abẹ́yìn òkè ń gbọ́ rédíò kí ni wọ́n máa ń torí pé ọlọ́run ti olúwa ti fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún ni kí ẹ tó bá gbàgbọ́ kì yóò ṣègbè tí ọmọ ń sọ nìyẹn abẹ́ni rí táwọn pásítọ̀ ọ̀nù rédíò tí wọ́n jókòó tí wọ́n ń ṣàlàyé ṣíṣe dáadáa sóbì tí wọ́n wá mú bíbélì wá níbi ọlọ́run ní ká ṣe báyìí báwa ṣe mọ́ ń ka kùránì وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ìgbà míì tá a bá ṣe wáàsí gan wáàsí ò ní yẹ kọ́bọ̀ torí gbọ́dọ̀ tá a sọ òjò márùn-ún èèyàn nú bí èèyàn bá kọ́ mọ́ṣáláṣí tó bá ní káfà kan mọ́ kírun wà sí tí ó ṣe ó lè jẹ́wọ́ tó ní mọ́sùkì ní ọkọ̀ máa rú tó bá sì fẹ́ lo páwà pé wọ́n ló ní mọ́sù àwọn tó yàtọ̀ sólùdásílẹ̀ tí wọ́n tí ẹ bá ti so Islam is different olóyẹ́kí wọn máa ń sọ lẹ́yọkọ̀ kan fáwọn mùsùlùmí pàápàá wa obìnrin ibi tá ti ń sọ nù nìyẹn ọ̀rọ̀ ọmọ ọmọ nígbàtí mo wà ń fúta àwọn chọ́ọ̀tì kan nígbà yẹn pé fúta ò sí nígboro àwọn chọ́ọ̀tì kan wà ní igbó lẹ́yìn fúta ẹ̀rọ àwọn alájà tí wọ́n gbé tí wọ́n lo ìbòrí wá bẹ̀ tí wọ́n bá dé bẹ̀ wọ́n ó yọ some of them were interviewed kí ló dé wọ́n torí ọ̀rọ̀ ọmọ ni làwọn fi wá sí ẹ kí kírun lè ẹ lè bọ́lọ̀ ń sọ̀rọ̀ lórí sùjú àti tẹ́ bá tún kírun yín tán mo máa alájà kan tó lọ mọ́ta òde inú ọ̀nà sára ló kú sí èmi fúnra mi béèrè lọ́wọ́ ẹ̀ kí ló mú yín tẹ́fí ń ṣẹ̀sìn ó ní ọmọ òun ló fà á pé òun pé káyọ ọmọ òun lè gbà so káyọ ọmọ dá kọ́rùn sí ẹ bàjẹ́ ọmọ nǹkan tó wá padà bá ṣẹ̀ sí yẹn láì bá ṣẹ̀ sí yẹn kí ló yẹ kó ṣe padà tó padà kò padà tó fi kú ṣàgbémi ìsọ pé wọ́n ní àlàmúnímọ̀ mọ́ direct tójúbọlé ló sì kú bá tó lọ máa yẹ nǹkan wò yẹlé wò yẹtọ̀ ń wò ẹ̀dọ̀ ẹ̀bá kí ló jẹlẹ̀ ọmọ mi kò ní ó ti dá fún ilé tọ́lọ̀kú ṣàánú wa ọlọ́ni wà mọ̀ tẹ́bìrì náà sùn máa dà tẹ́kìtìkù bọ́dà ẹ̀mí kankan ò mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la tó tẹ́nìkan máa sọ pé n tó fẹ́ kí ló ṣe ó takò kúrán kí ló ṣe ó sọ pé lọ́dún kùránì sọ iṣẹ́ òdodo kí ló ṣe ó sọ pé ẹ̀yin èèyàn ẹ má gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ìmí ní kẹ́ ẹ gbàgbọ́ tí sọ́lọ́ ń sọ pé ẹnì kankan ò mọ́ òun lè sọ pé n tí ó ṣẹlẹ̀ lọ́la ni ojú wa ti dúdú sẹ́yìn rẹ̀ báwọn afá kan ti wà dáadáa lẹ́ Yorùbá tẹ́ báwọn èèyàn gbà forí rẹ̀ a sọ pé ẹ lọ sí rẹ̀ àwọn àjẹ̀nú ni wọ́n bá ṣeré o àwọn afáwọn yìí torí pé àwọn àjọ̀nú ní àwọn agbára kan táwọn ọmọ èèyàn ò ní tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ló gbọ́n wa lé jù wọn lọ jẹ́jẹ́ wọn ni wọ́n wà láàyè wọn ní ogó àwọn lálọ́ wọn alákó wọn wálé ṣọ́ọ̀tù tí náà sọ wọ́n náà orí já ló mínàlì ìsì àrùn dóòdà bèrè já ní mínàlì jíní fàzàdúrù rọ́ àkọ́kọ́ pé àwọn ọkùnrin kan àwọn ọmọ èèyàn kan máa ń wá ìṣọ́rí wá sọ́dọ̀ àwọn àlìjẹ̀nú kan àwọn òní ilé wọn kún ju ànà lọ gbogbo ẹta ti wá sọ́dọ̀ àwọn fún ààbò tó wá ti wá sọ́dọ̀ àwọn fúnràn lọ́wọ́ àtìlẹ́yìn ànà làwọn ò máa gbélé lọ́wọ́ ilé lójú ọ̀nà mọ̀ láyé wọ́n gbé ẹnu lé lọ́wọ́ tí ó kọ́kọ́ jẹ́ kó má jẹ́ mùsùlùmí mọ́ olẹ́bẹ̀rẹ́ lómi ó ń pa oúnjẹ ṣọ́ọ̀bù ẹ̀ ń kún wìtìwìtì tó bá ti kú bọ́mẹ̀ bẹ̀rẹ̀ sí ta oúnjẹ yẹn rí pé oúnjẹ yẹn ò ní tàmà oògùn tí ìyá rẹ̀ ṣe kò mọ́ ààrò tí wọ́n rí nǹkan yẹn mọ́ òun lọ chẹ́ǹjì ṣọ́ọ̀bù kò bá mú àwọn yóò lọ́fẹ̀ẹ́ rẹ̀ òdùn ó sì mọ̀ bẹ̀rẹ̀ ṣe ó dùn

èmi mo béèrè ká kí ló dé tọ́mọ màmá wọn ló tra ẹ̀ pé tó bá ti ro àmàlà gbogbo ó kan ni gbogbo ọbẹ̀ ó kan níjọ́ pé ọbẹ̀ tó fè tó bá màmá ẹ̀ ṣe ṣọ́ màmá yẹn kúndùn tó bá ṣe bẹ̀ táwọn yẹn bá ń jẹ ọbẹ̀ yẹn yóò ti kan ká ní kìí ṣe mùsùlùmí gidi yóò wá padà lọ ọ̀dà babaláwọn ní àwọn sọ pé àà ah, tí màmá rẹ̀ ṣe tó ṣe ni ìwọ náà lọ ṣe sáwọn ìjọ ní ẹ̀fẹ́ fọ́ọ̀sì ẹ̀ padà kó náà lè di kejì àbáwọn tó ń tajà awọ́rò ẹlòmí ara rẹ̀ ló fi ṣe mo sọ fún wa ní program ti pẹ́ o mo ní mo gbé ẹnìkan ní mọ́tọ̀sáìpù mo wá ń ka fàwákì mọ́jù kan wà ń bẹ̀ mọ́kọ́ mọ́ làjá sí lérọ̀ sí lé mọ́ta àlè ahmada láṣàká lílé mọ́sọ̀fà mọ́kọ́ mọ́ wà sáláì ohun tí wọ́n lò jẹ́ ohun àtijọ́ kìí ṣe ohun ti sìn bá a ṣe sọ̀kalẹ̀ ah! olóhun fẹ́ fún mi nìkan pọtakọ́ọ̀tì lọ́lọ́run ti wá ohun olóhun wá já àwọn ewé kan bí tó kí ń ṣe babaláwo pọ́ọ̀kì olóhun fún mi ní kíníkà ọlẹ́yọ kan ẹ́ ti tó mi jẹun kíníkà náà nínú ẹ̀ ní ewé ìsìnkíní níwà mo máa màmá kọ yókù sílẹ̀ mo dẹ̀ máa màmá rántí mo dẹ̀ ti gbàgbé ó wá ní tẹ́yìn bá fẹ́ ṣọ́ọ̀gùn yẹn obìnrin tí ṣọ́ọ̀gùn ẹ̀ bá tóbi ni kó ṣe fún o obìnrin yẹn yóò pàmbà abẹ́ gangan ojú ara ẹni tó mọ́ ń gbàjáde yóò gbòmè bọ́ omi tí wọ́n fi bọ́ yẹn ni wọ́n wà pa àwọn nǹkan yòókù yẹn mọ́ tí ó lò lẹ́nìkan bá wá látògùn tó lò fẹ́ rajà ní kàrẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ ní ìlọ tààrà léèyàn ń bọ̀ láti Port Harcourt tó lò fẹ́ rajà ṣọ́ọ̀bù ẹ̀ ní ìlọ ọ̀nà méjì ló ní wọ́n ń lò sí ọ̀nà àkọ́kọ́ ti bí dpo kan dé yá kọmọdà ti dé kó wọlẹ̀ yìí yóò wọ́ bèrè lọ bọ́kùnrin kan bá lówó tó gbé káàkọ́yá tó bá ti rí yóò sọ̀kalẹ̀ yóò lò ní ó ní ṣùgbọ́n òun jẹ́ ó láburú kan ó ní kò ní kò ní sọkùnrin tí ó fẹ́ inú gbogbo ṣùgbọ́n ọkùnrin ó máa ń bí ibi àti èṣe ṣe ń gbé ìgbẹ́ni omi ara omi tó fọ́ náà láì ẹ̀gẹ́gẹ́ bí bá nǹkan ẹgbẹ̀ ẹgbẹ̀ ẹmọ rántí ìpàdíjẹ́ ǹkọlẹ̀ toríjọ́ tẹ́ bí bá dé àríjẹ́ ẹ̀ níbi owó kan lórí ọmọ èèyàn wọ school mẹ́tì wọ́n ní 1.5 million school fees ó ti wá wò títí ọmọ èèyàn lose admission three years ago torí pé òrówó ó lose yet, ní last year torí pé òrówó ọmọ èèyàn tó ti wá ṣe jáàbù wọ́n tó ti fún admission kó tún rówó tẹ̀fẹ́ irú kíní èyàn lọ lò jẹ́ pé gbogbo ẹni tó bá ní nẹ́kàlẹ́ àbí nǹkan yìí lọ́wọ́ yẹ kí ń lọ dànù so idan iná láìdá ilmù sáà wà yìí náà bínú lè kọ́ ìfà wà yá ìlàmù máa fi lè arham wà máa tẹ́bìrì nafsun máa dà tẹ́kì gọ́dá wà máa tẹ́bìrì nafsun lè ájì ábìn tàmùs ọlọ́run ní ẹ̀mí kankan ò mọ́bí tó wọ́n ó kù sí tẹ́nìkan wá sọ pé bí báyìí lóun ó kù sí tó wá kú síbẹ̀ ó bọ́ sí ni ẹ̀tọ́ wá jẹ́ ṣe mathematician rẹ̀ tó ṣe máa kódà ó lẹ́gbù máa probability ó máa ó mọ̀ yóò yé èyí pẹ̀lú pé ó kàn bọ́ sí ni kò sẹ́ni tó mọ́bí tó wọ́n ó kù sí mo lè má dákọ̀ àwọn àfáà ńláńlá Yorùbá yìí àti ní West Africa yìí tí wọn ò kú sí ìlú wọn nílé pé wọ́n kú sílé wọn nínú wọn ni ṣe kádà alè lọ́rí níbọn bàbá tún sí UK ara bàbá ọ̀yọ́ wá lọ fún ìwòsàn lọ́n UK ni bàbá kú sí kan tó gbókùn wọn wálé máa ẹnìkan wá sí Ibrahim ìyá àwọn tó máa ń tó tẹ́sùbá sọ́rùn wọn yìí Ibrahim di ṣe hàn wọ́n gbà pé fọ́tò ẹ̀gán máa ń protect èyí. Mo wà nílé epo Adé yìí. Mo rí máṣíìnì ni yìí. Mọ́tò kan wá mi ó repo, wọ́n wá gbé Ibrahim Nìyà kì jẹ́yẹ̀. Àwọn màmá kan wá kọjá ní, ah! Wọ́n ní kí ní jẹ ah! Ó máa dá mọ́gbò yìí. wípé àwọn mọ́tò kankan wọ́n overtake wọ́n park wọ́n overtake mọ́tò yẹn wá lọ park àwọn èèyàn wá dé wọ́n wá park tí ó gbé à ah, kìíní tẹ̀sìn ìyẹn wọ́n gbèrè pé ẹ̀yà mọ́ sí dáadáa olóranjú máa wọn olè láwọn àmúrọ̀bà láwọn àwọn bá ti páyí ṣùgbọ́n sàranjú máa wọn ni ṣẹ́mọ̀tán Awólọ́wọ̀ ó yọ ní sánmà ó ti rẹ́ nìkan náà tó sọ pé nílé òun fọ́tò yẹn jọ tó lè wọlé fọ́tò nìyàtì ló rán júmọ̀ olè yẹn táwọn olè ti sálọ irọ́ ni o ẹ̀rẹ̀ lómi ibi tó bí ń kírun yóò ṣẹlẹ̀ yóò àgbé fọ́tò yẹn sí ibi kíblà tó ń dojú kọ kírun fọ́tò nìyàtì Ibrahim Alkaulaki ọmọ Senegal ni Senegal nílùú ẹ̀ kéèyàn gbé ọlọ́run ní kùránì ló sọ pé ta bá fẹ́ kírun fàwálì fàwálì wájí akàṣàkùrọ̀ lè gbọ́sìdì ìlàrọ̀ ẹdójú kọ káàbà òun lọ gbé fọ́tò yẹn síbẹ̀ tó wá ń forí balẹ̀ tàbí forí balẹ̀ fún ohun gangan nígbà tó fẹ́ kú ó síkì kó wá lọ US hospital ló kú sí US o ẹni ọ̀sọ̀ kó fẹ́ dábò lọ when he became sick this is not derogatory o lè yẹ bóyá mo fẹ́ fi ṣe ẹ̀ẹ́bọ̀ mo fẹ́ kó yẹ ẹ̀yin tẹ́fẹ́ mú àwọn èèyàn lọ́lọ́ nígbà tó sick gangan fún rẹ̀ he died in the United States hospital tí ìbá gbàgbé gan New York you can browse it ẹ̀tẹ́ pàpàpàpà yóò gbé jáde yóò gbé ogbó ìṣẹ́ ẹni yẹn ó ń demonstrate tọ́lọ̀ ń sọ wípé wọ́n mẹ́ tẹ́sìrì nọ́fṣùn bí ájì áfíìsà bọ́ńdà tó lọ ìrètí fóun ó rí wòsàn ó padà sílé ló bá lọ kò mọ̀ pé bẹ́ẹ̀ lòun ó kú sí. We can still mention more. Sheikh Ufemin ní Saudi, Kozin, Unaiza ní Kozin, ó yàtọ̀ sí Unaiza orúkọ èèyàn onaisa ó jẹ́ tesgir anisa somebody that is sociable somebody that is ẹni tó yááyì ṣá mo rò pé ẹni tó yááyì ni wọ́n pè ní anis lọ́kùnrin obìnrin anisa then junior anisa ó ní unaisa torí pé Sheikh Albani ọmọ rẹ̀ kan jẹ́bẹ̀ unaisa àfá àgbàdẹ̀ yìí inú àwọn tó máa ẹ́dìtì tí a bàbá albani ọmọ yẹn wà mẹ́ lọ́pẹ̀lúkọ ààrẹ jẹ́mbà ṣẹ́kù fèmí nígbà tí wọ́n treat wọ́n ní káńsà wọ́n wá treat wọn ní sàgbọ́n kí wọ́n ká lọ un náà lọ treat wọn lọ sí tù mẹ́ wọ́n táwọn bá gba treatment yẹn kọ́ wọ́n ní the only side effect ní pé gbogbo irùngbọ̀n yín máa rí jẹ́ o ah, bàbá ń sáré pé irùngbọ̀n ó rèé pẹ̀lú òkùnkùn kó wà ń bẹ̀ òun fẹ́ bọ́lọ̀ lẹ́ni tó ní rúgbùn he didn't go to US he died in Saudi Arabia you understand pé òun ọlọ́ yẹn ìpẹ́pẹ́ kò fún sí Saudi ní òbí lọ ó kàn wé pé kèfé ìjọba fún ọ̀yẹ òun bá rẹ̀ So we have so many of them so kọ́lọ̀ ó anuwa. wa. Allah ni wa ma tabiri nafsun bi ayi abin tamo tẹ̀síwájú. Inna Allah alimun khabir. Ọlọ́run ọba ni olùmọ̀, khabirun alámọ̀tán, gbogbo tó pamọ́. Ẹ́ kedere níwájú Ọlọ́run gbogbo kọ̀kọ̀, gbangba ni níwájú Ọlọ́run. ọlọ́run ṣàánú hádọ́ ọlọ́run so hàlá sáà ti lọ pé olùbúra lọ́pọ̀lọpọ̀ anábì ní alìkàbáyé wọ́n bá sọ pé ṣe yẹn ni mo ká ṣe gbogbo wàhálà yìí kó fi lé yọ àti ẹbọ pín sí méjì ẹbọ kékeré wà ẹbọ ńlá wà ẹbọ kékeré ni sí ògùn ń ògbógún kankan gbọ́ ó jẹ́ òye ṣe ológun òsìbílì gbọ́ ó jáde lẹ́nu ẹgbẹ́ ẹbọ kékeré nìyẹn ògbéyàn kó ní Islam irúwọ́ tó kàn mú bàtà ó fi sẹ́nu káyé ń kó ń jẹ bí bàtà mùsùlùmí dẹ̀ ni ó ń kírun kìí ṣe ẹlẹ́bọ ńlá kòkó ní Islam ṣùgbọ́n ẹbọ kékeré ni ó lè gbé èèyàn lọ́nú ẹbọ ńlá sọ ìrùsùn gbọ́dọ̀ sá èèyàn kan fẹ́ gbà ah! òun ò níbẹ̀ nìyẹn lé ẹbọ kékeré nìyẹn kò sí ìdẹ́bọ ńlá ṣùgbọ́n àwọn ẹbọ ńlá yóò gbé yẹn kúrò ní Islam ànábì ní ẹbọ ńlá wà rúkúkú lè wà lìdẹ́ ṣíṣẹ́ ìyá àti ṣíṣẹ́ bàbá ewu sì wà níbẹ̀ èèyàn fẹ́ ṣẹ̀sìn bàbá ẹ̀ ní ò gbọ́dọ̀ ṣe kìí ṣe yẹn lọ́lọ́run sọ tó bá ń ṣẹ̀sìn yẹn ò bàbá kankan bàbá rẹ̀ gangan lẹ́lẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bàbá ń mú sìgá ó ní ọmọ mi wá bá ara sìgá wá mo wá rẹ́rìn dé ó ní lọ ní kò sọ pé mi ò lọ ṣùgbọ́n kò lọ ra sìgá bàbá yà ní òun ó ṣe pè fún ó ṣe pè fún yẹn kò lè mú yàn torí pé haramu ni sìgá àlébá bàbá rà bàbá yẹn lẹ́lẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọmọ ń lo jìlìbáà ó délé ìyá fa gbogbo ẹ̀yà pẹ́rẹpẹ́rẹ́ mọ́mọ́bìnrin kan ti kú nílẹ̀ ọmọ rẹ̀ dé láti yunifásitì olójìlì bá ó gbá gbogbo ẹ̀ lára ó sì lọ súnná sísà yẹn mi ò rò kó ti padà kó kìrìsẹ́nìtì dòní alájà nìyá ẹ̀yẹn o bàbá ọmọ yẹn máa padà sí yunifásitì she just became a Christian I don't know if she is back now to Islam I don't know full imam bólẹ̀ pé ìyá náà padà sórí ibú kán ìgbésí ayé ẹ̀yí ó padà dínà sáárá mo mọ̀ yáyẹ̀ wọn wá ń kírun mọ́sí wa ò kúrò wọn náwó ìgbà tó dínà sáárá tá a gbọ́ èmi àti Dr. Mustapha liuda wá lọ lé ẹ̀ ká lọ bá sọ̀rọ̀ láàárọ̀ wà láìkò jáde sí wa a pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ìgbà dúró dúró dúró táàrin láti lọ so orí ibú náà ó fẹ́ kọ́mọ rẹ̀ ó ṣe so irú ọmọ yẹn kò yẹ kó torí pé ìyá òun jó àwọn himar jó níná kó wá torí ẹ̀ kó ní Islam ó yẹ kó mọ̀ pé ìyá òun yẹn lọ̀rọ̀ òye ṣùgbé so òkúkù lè wà nílé ìdánsọ pé ìyànṣẹ́ ìyá ìyànṣẹ́ bàbá kèé ṣe níbi ìdí ọ̀rọ̀ ọlọ́run o sáìpé ń táwọn òbí wa pa wá láṣẹ rẹ̀ ìtọ́lọ́run ọba fẹ́ ni a gbọ́dọ̀ tẹ̀lé وإن جاهدك وإن جاهدك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما Ọlọ́run ní táwọn òbí ẹ pa ọ́ láṣẹ pé kó pa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run tí ò sí nù màtó màtó. fálà tòtẹ̀ ìhùnmà má tẹ̀lé bàbá ya nígbà náà wà sọ ìdí ìhùnmà tó ń ti rí pé wọ́n pa láṣẹ kó ṣẹbọ kó di kékeré náà tó ń ti bẹ́ẹ̀ má torí ẹ̀ yí hùwà burúkú sí wọn máa kúrò àmà ti ṣe dáadáa bá wọn pé dáadáa mo rò pé ní ọ̀sán pé kó mọ́ fún lóúnjẹ tó bá ní bùkátà sí kó fún lóúnjẹ ní òní kó pè ọkọ̀ mọ́ jẹ níhu ṣùgbọ́n tí wọ́n ní kó ṣe yẹn ò ní ṣe tó pẹ́ bọ́ tàbí kúfù tàbí bídíà èèyàn ṣùgbọ́n wà sí máa ṣe dáadáa sí ìyẹn ọ̀nà sára ìṣe wọ́n fẹ́ bí náà bá wọ́n tó bá ti gba Jésù àwọn onítọ́jú ẹ̀ wọ́n onítọ́jú ẹ̀ ní ń sọ yẹn yẹ ìmọ̀ bí àwọn ọmọ ẹ̀ yí wà láyé nílùú àkókò kan bí àwọn brothers ní kàrẹ̀ náà lọ ń dáwó wọ́n máa ń dáwó ń gbà yẹn tí wọ́n fún màmá yẹn ló jẹ ọmọ ẹgbẹ́ ní owó gidi ó ipò ẹni tó ní bùkátà bí ká fún jẹ a ó fún jẹ tó ti dọ̀rọ̀ èèyàn lórí wa ṣùgbọ́n tó bá bẹ́ẹ̀ ṣe tó bá ní kárùn lọ́wọ́ lórí orò wà tó láwọn afá kan àwọn èèyàn lọ́nà wọn ò nímọ̀ nípa ó ṣe ND ó wá wà ní private school ó ń teach boy kan tó jáde secondary school wọ́n wá gbà as a teacher mọ̀mọ́ kan wọ́n sọ pé ah ọmọ yẹn dẹ̀ kàwé gan o ìwọ́dẹ̀ jẹ́ dìgírí ọ̀dà ń bẹ̀ ṣé mọ̀mọ́ yẹn dẹ̀ tó kàwé mọ̀ lọ́mọ tó yẹ kó jojúmọ́ ni ìwọ́n mọ́ múwé rẹ̀ as professor tó mọ́ ń correct àwọn grammatical errors tó kọ pé jọmọ́ jáwọn òbí orí gini báyìí ni kò ṣe mọ́ ọkọ̀ yóò ti kọ́kọ́ gbà kéwu ìwé lọ́dọ̀ rẹ̀ ó ti bá akọ́ pé báyìí ni kò ṣe kọ́ sí bọ́ọ̀lù fáwọn ọmọ ìyá yẹn wá sọ pé ọmọ yẹn mọ̀wé kódò mọ̀wé ju proprietor lọ tóun mọ̀wé ìyẹn ló máa ń ṣe wá ńlẹ̀ Yorùbá ẹ̀ kí ó ẹ̀lẹ́ ló mọ tó ṣe bá àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn náà béèrè lọ́wọ́ tí ó ṣàlàyé àwọn yẹn sọ pé kódà tí èèyàn bá jẹ́ lẹ́bọ tó bá fẹ́ ṣẹbọ gbọ́dọ̀ lọ ó fún gbogbo tí ó nà tí ó lò ló zero ni ọ̀rọ̀ yẹn correct torí pé àlèwàsá ìlú ìbẹ̀jùgbọ́ àyà kúrà direct láti mọ́ tẹ̀lé wọn àlèwàsá ìlú làhá àkámù ìmọ̀kọ́ọ̀sìd máa láyà tí mo lè wájìbù ìlà bí ma la yatimmu masnun illa bi fa huwa masnun wasailu limakruhi makruha ya ma waqa ala haram wa alayhi fa huwa haram qaida i'm reading some legal maxims báwọn lọ́yà ṣe ní legal maxims yẹn nínú ṣẹ̀ríà ó wà àwọn ya sọ pé ibi jus ibi remedium justice justice delay is justice denied tí wọ́n bá fẹ́ plead lọ́dọ̀ adájọ́ kéèsì kan ṣẹlẹ̀ adájọ́ wá ó wá àjọ kéèsì pé ó di January next year àwọn lọ́yà lè plead pé rárá ẹ bá wa dá ní this month wọ́n kàn kó ti matthew yẹn pé ibg sibre media justice delay is justice denied tó bá máa fi di January nǹkan yẹn ò ní wúlò fẹ́ni yẹn mọ́ adájọ́ wà ní ókè yóò wà dá irú ẹ̀ nínú lọ́ọ̀màgbì nínú ṣẹ̀rí à ń pè ní alkọ̀wáìdù fìkìríyà alkọ̀wáìdù alfìkìríyà lọ́ọ̀màgbì wọ́n ní àlìwàsá ìlú láà àkámọ̀lìmọ̀kọ̀ọ̀sì gbogbo ọ̀nà tó fẹ́ tọ̀ ìdájọ́ bí tó ń lọ ló wà fáwọn ọ̀nà yìí ẹ̀gbọ́rọ̀ mi for the means is the ruling of the end the ruling for the of the end is same as that of the means ibi tó ń lọ ibi àrámù ni a jẹ́ pé ọ̀nà tó gbà débẹ̀ náà tún ti dàrá màmá yẹn fẹ́ ṣe ọdún ìmọ̀lẹ̀ in tí ó jẹ́ kó rọ́dún yẹn ṣe ni kó fún lówó

kó ṣóòṣà ẹ̀yìn in tí ó jẹ́ kó dunú sí ọyẹ́ fún ìsọkúsọ gbá nìyàn the communist àwọn ló ní principle yẹn wọ́n pè ní wọ́n pè ní just eh, wọ́n ní the end justifies the means alìgọ́yàtú tùbá rírù lè wà sí ìlà alìgọ́yàtú tùbá rírù lè wà sí ìlà the end justifies the means nínú ṣẹ̀ríà zero ni kò correct o the end does not justify the means in Islam both the end and the means must be justified under the ṣẹ̀ríà wọ́n ní ibi bá ń lọ ló pàtàkì ké sọ́dọ̀ tá àgbàdé rẹ̀ aṣẹ́wó kan wà ló tẹ́lẹ̀ mo wá gbọ́ pé nǹkan mùsùlùmí jẹ́ mùsùlùmí ní tẹ́lẹ̀ mo dẹ̀ fẹ́ kó di muslim mo wá ń lọ ọbẹ̀ èèyàn wá ń fún ní báyìí ìbẹ̀lẹ̀ yẹn wọ́n máa ń sùn sí every weekend yẹn wá ń fún lówó gidi pẹ̀lú èròǹgbà pé a convert ẹ̀ Islam èròǹgbà yẹn dàbí òdá bọ̀ ọ̀nà ta fẹ́ gbà yẹn ò bá ṣẹ̀rí à yẹn làwọn ọba àti sọ wípé wọ́n sún mọ́jẹ̀mú kí iṣẹ́ tà ń ṣe kó nìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run wọ́n sún kìí méjì alákọ̀ọ́kọ́ ni alìrìsíwá kí ni alìmọ̀tàbà kí kí kejì mutaba the first one is sincerity what does they mean by sincerity purifying your actions for Allah òun ni ká ṣàfọ̀mọ́ ṣẹ́ wa fọ́lọ́n tọ́lọ́n sọ nínú súra wo ni yẹn Suratul Bayyina wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahud-din àwòpamọ́láṣẹ́ àyàwó sọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹ̀sìn lónìí àṣàfọ̀mẹ́sìn fọ́lọ́ ó ń lásà láti ogbẹ́ ẹyẹ lé sínú polybag àbó bí sínú bákóbà tí ló fẹ́ lọ́fẹ́ yẹ léṣe ọfẹ́ fi bá rúgbọ́ ó fẹ́ kọ́lé mùsùlùmí tàbí ó kọ́lé kan wọ́n ní kò mú àdàbà kan ẹyẹlé kan kó lọ lọ́rùn yíyẹ ní ẹyẹlé rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ẹyẹlé tí wọ́n lọ́ lọ́rùn tí wọ́n fọrùn ẹ̀tú só yẹ àdàbà ní sóòrọ̀ lọ́rùn ikú rọ̀rùn ló kú sì ń kírun àmúlù mọ́là that person is not a muslim o ìṣe mùsùlùmí torí tó ní ṣẹbọ ilé mi ìjó mi ó ti di ẹ̀rù kò sẹ́ tó lè gbé bẹ̀ torí táwọn bàbá tó tó pilẹ̀ eléyẹ̀ rì mọ́lẹ̀ ń bẹ̀ lánàá èṣù ni wọ́n rì mọ́bẹ̀ I told you ṣé jókòó tó lọ ẹ̀kọ́ ni pé mo mọ lẹ́kàn látùngbà ẹnu ọ̀nà lè tó fi dò ní èjì ogbè ni wọ́n tẹ̀ síbẹ̀ wọ́n fi rẹ̀ wọ́n fi ẹyọ owó tẹ̀ èjì ogbè ẹnu ọ̀nà lè and the house is owned by a Muslim and is dead Owó àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ gbọ́rí lábẹ́ Tàwàhí. Nítorí náà, òkúkù ni wáàlì dé ṣíṣẹ̀ ìyáṣẹ bàbá kò débi kí bàbá àbí ìyá pawá láṣẹ tí ò bá tọ́lọ́pù káwàlà ń wáyọ̀ náà bí àwọn tẹ̀lé tó bá tẹ̀lé ó jíyà òbí rẹ̀ ló ti jíyà ìrúbọ́lọ́wọ́ béèrè lọ́wọ́ ìgbé ṣe bó ti sọ fún ọ wípé tí wọ́n bá pa ọ́ láṣẹ in tó nímọ̀ nípa ẹ̀kọ́ ṣe lọ pé má tẹ̀lé wọn àmọ́ òun yóò sọ pé wọ́n ṣe dáadáa nípa ọ̀rọ̀ ní ṣíṣe dáadáa yóò wá sọ pé ó sọ́ọ̀tọ̀ ẹ̀kọ́ ta ṣàlàyé tẹ́lẹ̀ yẹn ànábì wá ní wà kọ́pùlù náfsì à ní pẹ́ lórí ẹ̀ kápáyàn kápáyàn kápáyàn àwọn ọ̀nà méjì lè yẹ́ lè pààyàn ló lè dà pààyàn obvious one èyí tó hàn pé wọ́n ló pa àwọn kan wà kò hàn tó pa pípààyàn náà tún wá pé méjì pípa sọ́run àti pípa sáyé àwọn èèyàn kan wà wọ́n ti pa wọ́n sáyé àwọn kan wà wọ́n pa wọ́n jẹ́ kú fínfín àwọn kan wà ẹni tó pa wọ́n òun ló tó ń làwọn èèyàn tó ń kígbẹ́ ní eré ní ẹkàn gbọ́ pé lágbájá ní stroke òun àtọ̀rẹ́ tí wọ́n jọ dá bísínẹ́sì pọ̀ òun fi 500 million lẹ̀ ọ̀rẹ́ ẹ̀ fi tírí ọ̀rẹ́ mi lè ọlẹ̀ nítorí òun ní expertise gbogbo dúkìá ló sì ti tà ọ̀rẹ́ ẹ̀ bá ní business yẹn crash tí wọ́n ló ta òkú crash pé yẹn ṣe gbọ́ kàn ní stroke stroke ló bá lọ rú òun ló pa ṣùgbọ́n pípa rẹ̀ yẹn kìí ṣe tíṣẹ́ rẹ̀ ọdún ká mú kápá Thank you alábìṣọ́ra nípa èèyàn pípa náà gbé lẹ́nà gbé ká lọ mú dà báyìí àwọn tó kílíà yẹn tó pádájọ́ nílé dáyẹn ẹ̀jẹ̀ nímọ̀ ń pẹ̀ ṣùgbọ́n tó kílíà ṣẹ̀rẹ́ Islam sọ pé anafsubina ẹn tó bá pààyàn tààbì rẹ̀ rí pó mọ̀ọ́mọ̀ pa wọn pààyàn àyàfi tí àwọn ẹbí ẹni tí wọ́n pa àwọn olẹ́bí ẹ̀ àwọn tó gún rẹ̀ tọ́ sí tí ò bá sí láyé mọ́ tí wọ́n bá sọ yí pé àwọn kí wọ́n má pa ṣùgbọ́n kó san owó ẹ̀mí kó pààyàn which is because cost of ground hundred hundred owó ẹ̀ nínú ṣẹ̀ríà ni owó tí wọ́n ra ọgọ́rùn-ún ràkúnmí so a lọ price ràkúnmí kan pẹ̀lú àwọn lọ́dọ̀ àwọn mọ̀báì tẹ̀síìlì tún wà ń bẹ̀rù they have treated it in the past àwọn kan sọ pé rakún mìíràn àwọn kan ó lóyún nú ẹ̀ oríṣà ọ̀rọ̀pọ̀ táwọn afá sọ ń pàyẹ tàbí kí fámìlì yẹn sọ pé àwọn ògbówó ẹ̀jẹ̀ àwọn túlẹ̀ tó ń pé nínú sẹ̀ríà tí wọ́n bá fi lè prúfù nǹkan tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé lágbájá ló pa lágbájá ó mọ̀ọ́mọ̀ pa ní kéṣe kó ṣèṣì pa kò sì jọ bí ẹni kó mọ̀ọ́mọ̀ pa mẹ́ta ni lọ́dọ̀ àwọn lọ́ọ̀pù sáàmùlò ọ̀nà méjì ní ti wọn murder manslaughter ṣùgbọ́n lọ́dọ̀ ti ṣẹ̀ríà nọ́mbà wà ní kọ́tùlólè amdi deliberate killing ó mọ̀ọ́mọ̀ pa ẹlẹ́ẹ̀kejì ni ṣíbíulè amdi ó dàbí ẹni tó mọ̀ọ́mọ̀ pa ẹlẹ́ẹ̀kẹta ni kọ́tọ̀ ó ṣeéṣì pa ó mọ̀ọ́mọ̀ pa ni kí ló fi ṣe ó ń tọ̀ kí ló ṣe sí tó fi kú gbogbo tí a mọ̀ nínú ìrírí ọmọ ènìyàn láyé pé tí wọ́n bá ṣe bí ẹ̀yìn ó kù tí wọ́n bá fi ṣe ó ti jẹ̀bi kó pa ọmọ ọmọ pa fún àpẹẹrẹ wọ́n jọ ń jà bàtí wọ́n jọ ń jà lọ́wọ́ ó kàn lọ mú àpò láàkí ó kàn láàmà lórí ẹni ẹ bá kú nínú ṣẹ̀rẹ́ ẹ̀sán ó mọ̀ mọ̀ pa ni torí a mọ̀ pé tí wọ́n bá lági mọ́yàn lórí ó kù tàbí wọ́n ṣe ń jà ó la ẹni ẹmọ́lẹ̀ ó kàn lọ gbé òkúta ńlá ó kàn láàmà lórí wá ní ohun ah, ọmọ pé yóò kù adájọ́ ṣẹ̀rẹ́ ọ̀ nígbà torí pé òkúta ní ọba làmọ́yàn lórí èyàn òkú tàbí lọ fi náà ṣọ́ọ̀kì ẹ̀ bíná tí yà ó kẹ̀ lọ fa kí ní náà yọ ẹni ọmọ ó ti gọ́dí lẹ́nu ọ̀nà ó kẹ̀ fi náà yẹ ṣọ́ọ̀kì ẹni ẹni ẹ bá kú wá lóhun ọmọ pé ó pààyàn kò sí tó kàn wá adájọ́ sọ pé mọ̀ pààyàn tàbí wọ́n ń jà létí odò àbí ibi sùn ibú ó kàn fa sínú odò ní ó wá fa ẹsẹ̀ rẹ̀ ẹni ọmọ wẹ̀ ẹni wọ́n ń pariwo fílẹ̀ fílẹ̀ títí tó fi mọ́ mi kú ó mọ̀ pààyàn télọ̀ pẹ̀lẹ́ ọmọ yẹn ṣe ó wá lẹ sísọ́ọ̀sì náà ẹnu ṣóṣo sísọ́ọ̀sì wá wo ẹ̀yìn ẹ̀ jẹ́ wá ṣe ṣùgbùrù ọmọ yẹn wá kú ọmọ ọmọ pani torí pé gbogbo àwọn nǹkan tó bá ti rí ṣómṣómú àti tó bá ti mú bí ìdà téèyàn bá ti fi ṣáàyàn tó ń tọ̀ ń bá kúnnú ṣẹ̀rí àwọn ọmọ pa tó ráwọn kí nìyẹn ń pààyàn tàbí mẹkáníìkì ọmọ yẹn ṣe gan inú wá bí ó kàn mú odidi àmọ́ ó kàn fọ́ báyìí ó kàn bá lórí rẹ̀ nìyẹn wá kó ló ṣèṣì kò ṣèṣì ṣẹ̀rí ọ̀ nígbà torí pé wọ́n bá láàmọ̀ mọ́ èèyàn náà yóò kú ṣùgbọ́n ó dàbí ẹni tó mọ̀ọ́mọ̀ pa òní tíṣà tó fọmọ lẹ́gbà ẹgbà mẹ́ta pa lọ́wọ́ 2 ẹlẹ́kẹta tó fọmọ yẹn kàn ṣe wẹ̀ẹ́ ó kú ẹgbà kìí pààyàn nínú táàmà àmọ́mọ́ ti kú ṣé tíṣà yẹn mọ̀ọ́mọ̀ náà ni ó mọ̀ọ́mọ̀ náà ni náà deliberately náà ó ní wàá jẹgba mẹ́ta tí tó ṣe yẹn it's deliberate so ó wá dàbí ẹni pé ó mọ̀ọ́mọ̀ pa ni torí gbà tó ná lọ́wọ́ ló kú ṣé ó yẹ yìí ṣùgbọ́n kò èso pé ó mọ̀ọ́mọ̀ pa torí pé ìfẹ́ṣẹ̀ kan ni tó pa ṣùgbọ́n ọmọ ti kú ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àti oúnjẹ àti ẹni tó mọ̀ọ́mọ̀ pa irú ẹni yẹn wọn ò ní dájọ́ kú fóun ní tiẹ̀ ṣóyé irú ẹni ẹwọ níṣẹ́ kí ni wọn ò ní dájọ́ ikú fún ìdájọ́ ti ẹ ọ̀tọ̀ kọ́tọ́ yìí ó ṣe ìṣìfá new site ó ralẹ̀ ó fẹ́ǹsì ẹ̀ àwọn èèyàn sì máa ń babẹ̀ kọjá wá lọ sọ fún àwọn tó ń gbẹ́kànga tó fẹ́ gbẹ́kànga sí site ẹ̀ àwọn gbẹ́ tán ó ti jì mú kọ́bà ẹ̀ máa nǹkan tó ti travel lẹ́ẹ̀kó láti two weeks ago ọ̀nà ẹ̀bẹ̀yẹn ó wá dé lálórí ìrẹ́wà sábà ẹni ilẹ̀ ti ṣó pòm jújú báyìí wọ́n tẹ̀lé ọ̀nà tí mo ti rìn láti tẹ́lẹ̀ àgbègbè kò mọ̀ pé wọ́n ti gbẹ́ kòtò síbẹ̀ jùá ó kàn kú lóbẹ̀ wọ́n dé jọ́ kejì wọ́n bó kú ẹ̀ ń bẹ̀ ìwọ́ tó ní kí wọ́n gbẹ́ kànga ló pa bàyẹ́rọ ó ṣe ìṣìpá nìyẹn torí pé ńgbà tó gbẹ́ kànga omi nìwọ̀n ń wá abẹ́rùn olóṣìírín gbàbẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ikú rẹ̀ ìwọ ni wọ́n sọ kó pa ó ṣe ṣìpá ṣòro yẹ kó gbó ló jẹ́ fi ṣẹ̀rí àwà important òun náà wọn ò ní dájọ́ kú fẹ́niyẹn náà ṣùgbọ́n ẹni tó mọ̀ọ́mọ̀ pa fámílì ẹni tí ń pa ibi tí mo lọ gangan ni ọ nínú gbogbo kéṣìsì yẹn tí wọ́n bá dájọ́ kú fún yàn fámílì àwọn ẹni tí wọ́n pa yẹn àwọn tó gún ẹ̀tọ́ sínú fámílì ni o àwọn ni ó wà bí ìbáàdì kan nínú mẹ́ta tí wọ́n lọ pánà tàbí kó san owó ẹ̀jẹ̀ blood money tàbí tí wọ́n sọ pé kó máa lọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ọlọ́run sì máa tó ń ṣe torí nígbà míì ẹlòmíì wà pa mọ̀pẹ́ ní ire ni àwọn èèyàn ò pé kí ló lè jẹ́kẹ́ ní ìṣe báyìí ṣé kìí ṣe pásítà sí adẹ̀jírí bá àfáà ni òun àtàwọn àfáà kan wọ́n wá tàkà sí pé olè oní kò sí nǹkan kan òun ṣàkàrù àwọn ìwádìí nípa ah, kí ló lè mú lágbájá yíyàn níbọn àwọn fámílì ẹ̀jẹ̀ bá ẹni sọ pé adájọ́ àfilẹ̀ àgbà kankan lọ́wọ́ ẹni yóò láìpì ẹgbẹ́ lọ pàṣẹ ni o tàbí wọ́n rí pé ẹni yìí kìí ṣe ń wọ́n lè filẹ̀ ṣùgbọ́n ẹnìkan olówó ni wọ́n gbọ́ tó sọ yí pé owó ni ó jẹ ọ̀rọ̀ tó bá ṣe ti ilẹ̀ ní gbé wọ́n ni àgbà owó ẹ̀jẹ̀ pípa ní kẹpa oh, it's going to serve as a deterrent lẹ́gbẹ́ àwọn èèyàn ọmọ válù ṣẹ̀ríà kẹ́ àwá ṣẹ̀ríà ẹwọ́ bí wọ́n ti ń lo ṣẹ̀ríà nínú Boko Haram ṣẹ̀ríà wo ni wọ́n lò wọ́n ń ṣe ìgbọ́n tá ń pè ní àwálù ṣàkíyà personal love ìrètà ní abẹ́kẹ́kẹ́kẹ́bá ní bí i ìsìn ẹnìkan láàmùn ṣe ọkùnrin kan oníyàwó òun àbíyàwó ẹ̀já ìyàwó ẹ̀ lóòun lọ ọkọ kò lè lọ wọn kò wá ṣẹ̀rí akọ̀ ṣẹ̀rí àwọn aṣọ pé yóò lọ kò bá mọ́sí ọlọ́run yóò lọ tàbí ìyàwó kan ọkọ òkú òlé ọkọ ní tó fẹ́ dúró sí tó bá mọ̀ ó kó dáhùn padà sí bó ṣe wà lọ́mọdé níjọ́ tó fẹ́ràn àwọn adájọ́ ṣẹ̀rí ọ̀wọ̀ àwòye sí pé sọ̀rọ̀ tọ́mọ̀ ìsọ ìsáàlò so bí ọ alìsì àwọn ọ̀rẹ́ ẹjọ́ bá mú ní ẹnìkan jẹ́ olówó láti seven years ago yóò kó lọ bẹ̀ ó dájọ́ ẹlórí òun ò jẹ́ lówó toríjọ́ tóun yáwó yẹn òun sọ fún pé kó fún lówó ni àbú ẹfún mi ní seven million olóòdẹ̀ fún yẹn wá ní á ah, bó ṣe sọ yẹn túnmẹ̀ ní kó yá lédè wà wọn níbo lẹ kọ́ sí ẹni àgbòsá agreement náà lè jẹ́ nípa òkúta tẹ́ ẹ̀kọ́ yẹn ní òòdẹ̀ bẹ̀rù ọlọ́ni ohun ìbẹ̀rù ọlọ́run wáṣẹ̀rí akọ̀tù àjọ́ tó ń sọ mẹ́ pé kó fún òun mọ̀ pé ó nínà ṣùgbọ́n mẹ́ mílíọ̀n kan ló dún sáà ìdájọ́ wà ń bẹ̀ nígbà tó yẹn wọlé àkẹ́lì kí lẹ́ ṣe gbèsè mo dẹ̀ kó fún mi seven million ó dẹ̀ fún mi ó lóò dẹ̀ bẹ̀rù ah, mi ìbẹ̀rù ọlọ́ọ̀ni mo wá ṣẹ̀rí akọ̀ àwọn adájọ́ ni wọn ò lè gbowó yẹn lọ́wọ́ ẹ̀ àtẹ̀lẹ́ sọ pé kó sàn torí pé kò sá agreement jẹ́ ó ní kó fún lóòótọ́ lówó àbí kí lóòótọ́ ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́mi gbọ́ yé sí ní kí n yá òun náà ò bá béèrè fún clarification ẹ wo ṣẹ̀ríà ṣẹ̀ríà ni ó tún lù ṣe lórí àwọn kàmọ́ǹkà nínú kílógọ̀ rẹ̀ jẹ́ social media ẹ̀kọ́ ní ìsìn gangan ẹ̀wọ́n máa kan sọ pé wọ́n máa rape me ọkùnrin kan rape o olóòlọ́ bá máa yẹn nulé o ó dé gate ó kalẹ̀ fún máa yẹn ló ṣí gate fún ó wọ pálọ̀ ẹ̀ wọ́n tún jọ wọ yàrá ìgbà tó wá di after a month ó wá ní Toyota Toyota rape ẹ̀rẹ́ pa wọ́n ní àwọn ọlọ́pàá lọ mú wọn ló rape ẹ̀rọ réèpù bí igbó tí mo ka kéèsì kan UK kéèsì ẹ fọ́ nìkan the woman went to the office of a man the man had intercourse with a atleta lóbìnrin wa lọ kọ́ sí onímọ̀ yẹn réèpù àwọn adájọ́ ní kí ló dé o pariwo ni ní offices tó kàn bẹ́ẹ̀ ẹ ó ní máa yẹn kàjọ pé ó bá ń sọ̀rọ̀ dé pé òun wà perplex wọ́n ṣó fọ́ọ̀sì wọ́n ní kò fọ́ọ̀sì o lórí bọ̀tọ̀ ọ̀rọ̀ tó bá ń sọ́dún mọ́ pé òun ò jẹ́ mọ́ bára òun ṣe wà kò yé òun mọ́ ǹjẹ́ mọ̀ pé ìdí mo wá ní pé wọ́n jẹ́ ìlímọ̀ yẹn wọ́n sẹ́ńtẹ́ǹsẹ̀ fórépù ẹ̀ náà ṣẹ̀rí àwọn ilé láyé torí wọ́n bèèrè ẹlẹ́rìí So the man must take permission before having part of the time tó bá take permission and he had intercourse with me against my wish ẹ̀wọ̀n ní máa yẹn lọ ẹ̀ gbogbo yẹn kò wọ́n lẹ́nu ṣẹ̀ríà o torí pé ṣẹ̀ríà bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ ọ fún ṣebí tó fi inú major reason tó fi fi ọ gangan nìyẹn àwọn yòókù minor ni ọlọ́ṣàánú wa Jùbọ́ládé wọ́n ní wàlẹ̀ ní ilẹ̀ gọ̀mù ànábì ní first oath yẹ̀mí ilẹ̀ gọ̀mù ìbúra èké nínú àwọn kílówà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà Abu Umama kọlọ̀bá ni yọ́nú sí oní anẹ́ Rasulullah sallallahu alaihi wa sallam kọl man من استطاع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة الله غسان وقليله حديث مسلم لواء Abu Mama ní òjíṣẹ́ Ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ Ọlọ́run ọba ó sọ báyìí wípé mẹ́nìkìtọ́tọ̀ akọmùrí in Muslim in Whoever takes the right of a Muslim by means of his own, ẹnìkan gbà pẹ̀lú ìbúra ìbúra èké sì rí ó wá gba ìtọ́ yẹn ànábì sallallahu sọ pé ó ń tọ̀hún ọlọ́run ọba ti sọ iná di ọ̀ranyàn lórí ó ń tọ̀hún yẹn tó búra ike tó fi gbẹ̀tọ̀ eletọ. wàhálà ọmọ alẹ́ ìjánà ọlọ́sà ìjánà léwọ̀ ẹnìkan ó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí èṣe e jẹ̀gbẹ́lú mímí ìbúra ọlọ́run bá ti sọ iná di ọ̀ràn èèyàn lérí ẹ̀ tó sì ti ṣàbìjánà ní ìwọ̀fúrú ẹni bẹ́ lárí gbógun nìyẹn kò sí nítumọ̀ sẹ́lò ní ọlọ́mọ́júwá ní adọ́rùn ọ̀tọ̀ sòyídá nítorí bẹ́ẹ̀ alàhàlá olùbúra lọ́pọ̀lọpọ̀ ẹ ká jìnà sí ara gbogbo pàápàá ìbúrẹ̀ èké kàfíìrò lè láyà káàdì àtàkàlàmù ìlàbì hálfí it's 1220 I think it's a convenient place for us to stop why ṣe ẹgbẹ́ mi níwà lónìí environmental kò jẹ́ ká tètè bẹ̀rẹ̀ láti ẹ̀sẹ̀ ìkọjá náà lọ tó bá dọ̀la inshallah Ṣẹ́mọ̀ tó máa dúà mi, kọ́lọ̀ jẹ́ kémi náà lè dé before 9 kálì bẹ̀rẹ̀ náà bí ọ̀tọ́ nígbẹ̀ bá dé ní 7pm am tàbó jẹ́ ti wá sùn síbí láti ṣá ìlànà ní ìbádé ní 9 program lọ́lọ́run kó fún wa lálàáfíà kó fún wa lókun àtagbára agbára yẹn pín sí méjì agbára tara àtagbára torí tí ò bá sówó lọ́wọ́ èèyàn nígbà míì ò nílé ṣe tó fẹ́ ṣe fún àpẹẹrẹ ọlọ́májẹ́ ń jẹ́ gbèdé ó lèdí mo sì jẹ́ kọ́lọ̀ ń bá mi sán kéèyàn jẹ́ gbèdé kan kẹ́nìkìyàn tó ẹnìkan wá sọ pé ustaz máa yẹn ló ń bọ̀ wá disgrace yìí ní program tẹ́ pé wọ́n ò ní jìtì èyí ó kẹ́ pa fóònù ni the program wà program kẹ̀ <laughs> for where ó lápá kan náà apá àṣà pé nínú àwọn tó lè mọ́ lọ jímọ̀ tí wọ́n jẹ́ ọkùnrin ní ẹn tó ń bẹ̀rù pé onígbèsè bọ̀ wá mú ní jímọ̀ bákan náà àfọ́ ń ṣẹ́rẹ́ àní tí ò bá lọ jímọ̀ kìí ṣẹ̀ṣẹ̀ torí pé ó ń sá fún àwọn tó fẹ́ wá sí fún gbèsè kẹfẹ́ mú tó yẹ pé nínú àdúrà tó yẹ ká máa ṣe Allahumma inni a'udhu bika min al-'ajzi والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال وأنه اسم المسلم اللهم يا الله يا الله إني أعوذ بك مستديو يجب هو إشاورة من الكني عجزي نبي كجارة ọ̀pọ̀lọpọ̀ wa náà ó máa ń ṣẹlẹ̀ sí wa fẹ́ ṣe lè ẹ̀kùrẹ̀kùn ó mú ìyẹ̀lẹ̀ nílé ṣe agara ó dáyàn in tó fẹ́ ti ṣe nǹkan yẹn ò ní rí nìtò kásàlì ní ìrẹ̀kùrẹ̀kù yẹn ṣùgbọ́n ájúzù ni agara ó dáyàn ó ti plan wípé pẹ̀lú ògo ọlọ́run I will do GCE WAEC this year àsìkò ẹni ó sì ti kàwé pọ̀ tó rówó gba fọ́ọ̀mù láti ṣẹ̀zán tó ti ń prepare fún jams wọ́n ti fáwọn èèyàn ní jam form lọ́fẹ̀ẹ́ kó tó gbọ́ wọn ló ti tán ó wá gba form agara ló dẹ́ ẹ̀yẹ kìí ṣe kó ṣọlẹ̀ ẹ́ agarada wàlì kásàl òròjú ọlọ́run làwọn bí òròjú ọlẹ́ tó bá ti lóun ó fọṣọ láàárọ̀ ọ̀la tó bá ti dàárọ̀ ọ̀la yóò kó kalẹ̀ yóò kó ó mọ̀ òmìnira tó jí ní ìyàní ayéjọ́ ń sọ fún ó tó dé mú ìyẹn pé dìtájẹ́ǹtì tí ó fi fọ́ ó ti kó kalẹ̀ omi tí ó fi fọ́ rèé àti sọ kí wọ́n ra washing machine ṣẹgbọ́lọ́hun àti sọ fáàbù kí wọ́n ra washing machine yẹn ó kàn rẹ̀ wá ní kò bọ́ ìtọ́jú ní gbogbo aṣọ ìgbà ẹni ó lọ jípa fún wọn àbú tí ó fi sílé ìyẹn lòrò jú yóò rẹ̀ wá ní ó ti pé omi wà ńlẹ̀ o ọwọ́ pé pẹ̀lú náà ká ní washing machine wá tún àwọn washing machine yẹn o oní washing machine yẹn wá tún rà fún náà ó oh, omi ẹ́ ọdún láti bẹ̀rẹ̀ kó jẹ́ kéèṣe mánúà ó wá ọ́ kama bẹ̀lọ́ ìgéǹdì Allahumma inni a'udhu bika minal ajzi wal kasal wa a'udhu bika minal kíni jùbùnì wal bukhul alìjúbùnù kí ni yẹn ẹ́ kójó alìjẹ̀bí jùbùnù ọlọ́run mo sáàdì ẹ́ oṣọ́ mi níbi ojó ẹlòmí kan bá ẹ̀ ojó ni ó jẹ́ wọ́n gbà ẹni Ojo ni, ojo ló fàwọn ọmọ rẹ̀ di kèbèrí o. O mú sí o ń gírùn. Ó dé skúù tó bá àwọn ọmọdé ń pàtẹ́wọ́. Sáàmù sí wọ́n pàtẹ́wọ́ mọ́sáàjì rárá. O ló sì sanwó skúù. Wọ́n tún bèèrè àwọn ọmọ ẹ̀wọ́n ní tíṣà kan ń ṣe kí náà mọ́ ń pè kí ní Fellowship private school ni o tó sanwó àbí ó tún jẹ́ public gọ́ọ̀sẹ̀ ìgbà tó dé school fẹ́ lọ mọ́ wọn ní tíyà kan ṣe fellowship àti wọ́n sọ̀rọ̀ pé fún mi lọ́nà mi jáde tí bá tún rí ọtọ́ sọ̀rọ̀ mi jẹ́ ojú ní kò lè sọ̀rọ̀ ìgbà tó mọ́ fi jáde primary or secondary school ọmọ ní òun kírun mọ́ ojú ló sọ ọmọ rẹ̀ yẹn di kèfèrí mọ́ lọ́wọ́ ọlọ́mọ́ṣe wá lójú ọlọ́mọ́ṣe wá lójú wà lè bókù àti ahun asọ̀rọ̀ báyìí àwọn ọmọ náà ìlẹ́fẹ́ ìrádìíbẹ̀ ahun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìfẹ́kẹ́ èèyàn ṣe dáadáa ahun ló fà tí ìfẹ́kẹ́ èèyàn ṣe dáadáa ó ní pẹ̀lú ọ̀gọ́lá ó wá rẹ́ni tó tún ní ju o tí ò ní tóun ó wá fẹ́ ṣe ó ní mọ́ ṣe tó mọ̀ pé tóun bá ti ń ṣe ìjú ni fóun tóun ṣe torí báwọn èèyàn mọ̀ pé ó ní ó ní ju ẹni tó ń ṣe lọ yóò àmọ́ sọ fẹ́ nìkẹ́ à ọ̀rọ̀ láìbò yìí dẹ̀yìn àwọn muslims tó bá ti ṣe kí ní gbogbo àwọn afá ọ̀bẹ ni wọ́n mọ̀ wá kódà ilé ní tí òrùn jẹ́ láàrọ̀ yóò pè ẹ pé ẹjọ́ ẹfún olówó tó ń fi rẹ̀ bàjẹ́ tá muslim má bàjẹ́ subhanallah lẹ́nu ẹ̀ àwọn afá má bàjẹ́ má fún wọn lẹ́nìtìn má fún wọn lẹ́nìtìn òun máa fún òkè fún wọn ní 1000 ahun ti díẹ̀ ló ti ń sọ pẹ́kẹ́ lómi mọ́ ṣe dáadáa o tòmílà lè bókò lé ọlọ́ọ̀lá wá níbi ahun ahun ní jẹ́kẹ̀yàn mọ̀ wà ní báàkì nínú ọkàn yóò mọ̀ tó ọmọ bá jìnà yóò mọ̀ dáwọ́ padà ṣe kò gbọ́wọ́ ṣùgbọ́n nínú ọkàn ah, làjọ́wà program sí ọwọ́ rẹ̀ ti wọ bá ẹlẹ́ẹ̀mejì at the end of yóò lọ ní kò ní sí kọ́pọ̀ sílẹ̀ àwọn Eh, ṣèbí muslim ẹbí wà sí ni àṣọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ìdàlànà ọ̀rọ̀ tó sọ yẹn àwọn olóògùn délẹ̀ ẹlòmí ìdí tó bí lọ sí súnà ní pé wọ́n pé àwọn ní àwọn sáàdì wọn ní pé ìlú wà sí bẹ̀rẹ̀ lè bí máa ń lọ ṣùgbọ́n kò ní sọ fún kejì ẹ̀dí ṣùgbọ́n nínú ọgbọ́n sí súnà

Gọ́lábá ti dé, mọ́jẹ́ kí gbèsè ó pọ̀ kọ, mọ́jẹ́ gbèsè ó di tí mi ní ní kápá àti sọ. Torí èèyàn lè yọ owó gbà mí fún mi lọ́rẹ́ tọ̀sán bẹ̀yìn. Ó yá, ó ti wá rò pé ọ̀túnla owó òde, ọ̀túnla kọ́bọ̀ òde fún mi ní 50,000 wọ́n lẹ́rùn pé owó òde ló tọ́wọ́ fún ọ. Nesbic owó kankan òde ní Nesbic fún mi ní 50,000 sí ó lè lè 200,000 next month owó kankan òde fún mi ní 250,000 sí ó lè lò 450 owó kankan òde ah no ma travel mo fẹ́ lọ ní Port Harcourt kí ló ṣẹlẹ̀ fún mi ní 350 ó fún 350 ó lè lò ó di 850 ìgbà tó dán oníṣẹ́lì 150 sí mi ó di 1 million ẹ̀rì ẹ̀dẹ̀rùn pé owó tó máa dé ìsìn owó lásán ní gbogbo owó òṣèwọ́ sẹ́yìn mo ló ti bá sọ 1 million how oh. dollar bá ti dé yìí and it can happen tí ẹ máa ń jẹ gbèsè tí gbèsè bí borí èèyàn díẹ̀ díẹ̀ ni yàtọ̀ fáwọn aládàámọ̀ gbèsè o àwọn kan bẹ jẹ́ ń pè láyá mọ́sán ẹ̀yìn tẹ́ ń tajà ní skúl àtàwọn ọ́fíìsì ẹ̀dì dáwọn mọ̀ kò sí ń tẹ́ méjì ò nírà lórí sálárì lẹ́bù 8 àbí lẹ́bù 7 ìtọ́gà lẹ́bù 16 rà yóò fi ó béèrè ẹkàrẹ̀ ẹ̀yìn tíṣà primary school toróbìnrin ló pọ̀ jù mẹ́ bàbá tí èṣẹ̀ múra ọ̀nà bẹ́ẹ̀rà lẹ́fúnsẹ́fún ṣéènì tí èṣẹ̀ múra ọ̀nà bẹ́ẹ̀rà lẹ́fúnsẹ́fún èṣẹ̀ mú lọ́kọ nílé o àwọn ọmọ èṣẹ̀ mú yẹn tí ń ṣiṣẹ́ wọ́n tó ti ń sáǹdì owó sí o ìwọ wà ní lẹ́fú oníṣèlú lẹ́fú 16 lájọ wà ọkùnrin ní o ó níyàwó léjó gbó lọ ó ti dé ṣẹ̀múra ló lọ rẹ̀ obìnrin ó lọ́kọ ó lọ́mọ gbogbo tó rà yẹn yóò tún tó ti tẹ́ẹ̀kì píkṣọ ẹ̀ yóò sẹ́ndì ẹ̀sá ọmọ ẹ̀wọ̀n sẹ́ndì owó ẹ̀ tí wọ́n ti ẹ̀lẹ́ sọ pé mọ́mí ń dẹ̀rà yìí fẹ́ẹ̀kì ma ní èló la ní wọ́n tàbí yí 25,000 àà fẹ́ẹ̀kì ni ah, kíníyàn less than 45 <laughs> òun ti ra ilé ìwọ ọmọ kò sì ní sọ fún yín ibi tó ń ti rówó bí àwọn tó ń ṣiṣẹ́ lọ́fíìsì ẹnìkan kan gbé káà jáde kò ní sọ fún yín pòun lẹ́gbọ̀n àbábúrò àbẹ́yìn kan tó sẹ́ndì káàdì ló sọ pé ah contribution náà ni àjọ mùúgbà kò fẹ́fẹ́ mọ̀jọ́ ẹlòmí wà farawé yóò àmúlọ bí wọ́n ti ń ta mọ́tò láwìn wọ́n padà sí ìsìnmọ́ tó padà gba mọ́tò lọ́wọ́ ẹ̀ gbogbo tó sọ fún ṣe gíní ògìra wà á rúdú kíkà mí ń bọ́lá bá ti dé ní wọ́pọ̀ sí ìjà tí látùkọ́ ní ìjà mọ́mọ̀ ìbò rẹ̀ ó fara power by Nigeria rẹ̀ studio ẹ́ wí kéèyàn má borí mi ké wọ́n ní ìtumọ̀ ẹ̀ wàkọ́ọ̀rì àti kéèyàn má borí mi wàkọ́ọ̀rì rìjàl àti ìborí àwọn èèyàn ìborí wọn ni pé kí wọ́n ṣẹ́gun èèyàn nídìí dáadáa ní o ẹ̀rùn dẹ̀zọ́ ní àwọn mí ò fẹ́ dáadáa fún yìí àjáfà lè fi ọlọ́run mo sáájú ọkọ̀ olùkò ìlú àpẹẹrẹ gbogbo ogun ayé ni wọ́n pè ó mọ̀ yẹn kí ló ti ń ta ọdún sábàtà ṣé ìlú ń ta tẹ́lẹ̀ ṣé ìyẹn owó wọn ń ta bàtà gbogbo ọgbọ́n àwọn ọjà kò ní nígbà tàyè ọlọ́run ó gbájọ́ ní ìlú àwọn ìlú orí ìlú ó ń tọ́ ọmọ ọmọ àkọ́kọ́ wọ́n ló wà ní school of nursing ọmọ kejì wọ́n ló ń ṣe medicine ọmọ kẹta ó ń ṣe ọmọ kẹrin wọ́n sá ka gbogbo ẹ̀ lọ èyí tó gbé lọ́wọ́ yìí káfíńtà gan àwọn oníjó rí kọ́ wọ́n borí وأعوذ بك من الجبن والبغل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال tó jẹ́ kádùá yẹn ṣe tú sọ́nà tó pọ̀ ní pé jàwámi ìlìkẹ́lìmì lọ́lọ́fàmà bí ọ̀rọ̀ kan tó ń túmọ̀ sí tó pọ̀ there is no way that even kọ́rì rìjáàl gan àsàsí ó lè mú yàn náà torí bọ́lọ̀ sọ bá sàsí ò ní ìran mùsùlùmí ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ ni pé kò ní ràn àyàfi pẹ̀lú kí ni ó kò lè ràn àyàfi tó bá yọ̀ǹda kó ràn ṣé wá túnmọ̀ sí pé kò ní ràn rárá ni tó bá ní ọlọ́run bá ló fẹ́ yọ̀ǹda kó fi dẹwà wò ń kọ́ ẹ̀hùnkẹ́ ìṣe possibility ní àbá jẹ́ àfà tó ṣe wà sí ẹnu àfà yẹn lè wọ́ sẹ́gbẹ́ kan lóde náà ọlọ́run kàn ṣe kó jẹ́ àdánwò fún ó jẹ́ kíkí níyẹ̀wó mú ká lè mọ bí tí ó sá lọ bóyá yóò lọ bẹ̀ wọ́n padà pé ẹ̀dàkùn ọmọ èké ló ṣe nǹkan tètè yé òun ní o mọ̀lẹ́yà forí balẹ̀ fún ọmọ rẹ̀ ti wá bá o olóòtúbá o ṣẹ̀kọ́ àwọn Yorùbá jìnlẹ̀ náà wọ́n lo túbá olóòtúbá o òtúbá o orí bá o òtúbá o ọmọ rẹ̀ ti dé o bóyá bẹ́ẹ̀ tẹ̀rẹ̀ forí balẹ̀ ọmọ ọlọ́lé kótódélé ẹnu ti nà padà tó bá dé ni wá àti lọ́la ni ìbá ọlọ́run ìgbà ènìyàn ìgbà tó jẹ́ ẹ̀bí rí ìbà wọn tó láyé o ẹgbẹ́ ìkùn ìṣe tàbí kó má ṣe wá àti mọ́ ọmọ nìkan ní kan gàbá ìṣe lẹ́kṣọ̀ mọ́ ni tó láyé sí ó ná mo fẹ́ concentrate sí kí mọ́ kọ́ mọ́ ń kéw <laughs> wà dọ́là bá ti rìjà àwàkọ́ rí rìjà ah, ọlọ́run làwọn bẹ̀rù má jẹ́ kó ràn wá o má yọ̀ǹda fún àwọn ẹni bí kí wọ́n ní kàpá lórí wa má sì jẹ́ kí wọ́n borí wa ìrọ́hàmàtíkà yá rahman rahimin wa ya akramal mukramin wa sallallahu ala nabiyyina muhammadin ìbábúrò ní ìlú ẹlòmí ẹ́ ó sì ń wá wúlò ní ìlú Òkèrè Òṣìṣọ́ àwọn kan lórí wọ́n ṣe family planning contraceptives ni wọ́n lò ó wá jẹ́ kí menses ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ségesège that is the effect of that contraceptive made the menses not to be regular again yes mo ti gbọ́ Good. Ìdájọ́ ṣẹ̀rí àwọn obìnrin kan nǹkan oṣù ẹ̀ ń ó wá wòye pé family planning contraceptive tó ń lò ló fà nínú ṣẹ̀ríà Islam ń tá wòye sí ni tó ń ṣe yẹn lọ́dọ̀ àwọn dókítọ̀ wọ́n béèrè pé ẹ̀jẹ̀ tó ń wá yìí ilé ọmọ ló ti ń wá ni àbí lára okùn ẹ̀jẹ̀ is it from the womb or from a vein outside the womb tó bá ti lè jẹ́ womb ni menses yẹn ti ń wá tó bá ti lè jẹ́ womb ló ti ń wá o ṣé ń gbọ́rọ̀ mi dáadáa kò bá lo ten days ten days yẹn náà ni òfin ní kírun tó bá wá ṣe é tán yóò wẹ̀ yóò mọ̀ kírun kò tún wá ju five days menses mi tún ti dé a tún wá wo characteristic of quality menstrual tó tún ní menses náà tún ni so irú ẹnìyẹn ó lọ wá ìwòsàn yóò lọ ṣe ìwòsàn lórúkọ díẹ̀ yóò lọ ṣe ìwòsàn ṣùgbọ́n nígbà míì ó lè má jẹ́ menstrual blood tí ò bá ti jẹ́ menstrual blood blood yìí ò bá máa ṣàn ní gbogbo ìgbà ó kàn máa máa lo pad á dẹ̀ máa kírun á máa gbààwẹ̀ di àwọn kan wà tí ó ń pè ní istihado àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ 24/7 ló blood ni àwọn yẹn tó bá jẹ́ àwọn tó mọ ọjọ́ tí wọ́n ń ṣe menstruation tẹ́lẹ̀ tó bá ti di àwọn àsìkò tí wọ́n máa ń ṣe menstruation yẹn wọ́n ò ní kírun I don't know whether you get what I'm saying fún normal days tí wọ́n lò tẹ́lẹ̀ kó tó di pé àwọ́ ìjìdá ẹ̀jẹ̀ kí mo ló kí àbí kí náà máa ń gbé kí nínú olórúkọ kan ní medical terminology ẹ̀jẹ̀ yẹn ṣàn continue ó máa wá lọ fún medical check-up medical yóò lọ sọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa irú nǹkan mẹ́yìn gynecologist tàbá doctor wọ́n ṣàtọ́jú ẹ̀ tí ò bá mọ iye ọjọ́ tó ń fi ń ṣe tẹ́lẹ̀ ní òdẹ̀ wọ́pọ̀ tó bá mọ kọ́lọ̀ ẹ̀jẹ̀ tó máa ń ní nígbà tó máa ń ṣe menstruation àwọn àsìkò tí ẹ̀jẹ̀ yẹn change kọ́lọ̀ yẹn kò ní kírun ṣẹgẹ́dì tí mò ń sọ tó bá mọ ódọ̀ òórùn ẹ̀jẹ̀ rẹ̀ tó bá menstruate tó òórùn tẹ́jẹ̀ bá ti yí padà sí òórùn yẹn kò ní kírun láwọn àsìkò yẹn these are the three things tí ẹ̀bí lè mọ menstruation days tó ń lò tẹ́lẹ̀ àwọ̀ ẹ̀jẹ̀ yẹn kọ́lọ̀ tàbí òórùn ẹ̀ so if you are sure of those things then you use it olófà tẹ́ pé obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ So wá ti lo 40 days torí 40 days ni maximum tí postpartum blood ẹ̀jẹ̀ òbí tó fi lè dà lára obìnrin ló fi lè jókòó tí ò ní kírun after forty days ó gbọ́dọ̀ lọ́mọ yóò lọ wẹ̀ yóò mọ kírun ẹ̀jẹ̀ yẹn dá okùn dá ṣẹgbọ́n kìí ṣe pé lẹ́yìn ogójì ọjọ́ tóbìnrin bá bímọ ní òtún mọ kírun rárá tóbìnrin bá bímọ lónìí tẹ́jẹ̀ dá lónìí òní náà ni ó bẹ̀rẹ̀ ẹ̀rùn o ṣùgbọ́n tó bá ti lọ 40 days ni ẹ tẹ́jẹ̀ yẹn continue ó máa calculate ọjọ́ pé ṣé kò bọ́ fáwọn ọjọ́ tó ń ṣe menstruation kó má jẹ́ pé menstrual blood ló dé tó bá rí bẹ́ẹ̀ kò ní tí kírun náà ti wá pé yóò ṣe kí ni yóò lọ yóò tún sí kírun I think it is clear bá ọlọ́run ṣe àánú wa menstruation ọwọ́ mo ti ti béèrè tó dé ọmọ Mariam ní òun ni eh, midwife ni wọ́n nọ́ọ̀sì tún ni wọ́n a ní kẹ́bà ṣe rìsáàṣì lórí ẹ̀yẹn kí ni wọ́n kọ́ sọ mẹ́ká tó gbèdàjẹ́ ẹ̀sìn wá ṣáìntì tó ṣe menstruation lọ́wọ́ ṣẹ́jẹ̀ yẹn wà mọ̀dà ṣàlàṣe lórí ọ̀yàn pọ́n bó lẹ́jẹ́ wá mọ̀ pé menstruation ni mo ti gbọ́sẹ̀ kí ló wá dé bẹ́yìn pè ní menstruation kò menstruate rí ẹ̀yin wá gbà pé bọ́wọ́ ẹ̀ ṣe pọ́n lásìkò yẹn tí ò ní lè fi ṣe nǹkan kan yẹn àwọn dókítà wá ní menstruation ọwọ́ ló ń ṣe ok ẹ jẹ́ ká béèrè lọ àwọn ẹ́sìpáàtì tàbá ti béèrè lọ ẹ̀tọ́ àgbédájọ́ ṣẹ̀rí àgbé wa tí é ọlọ́ṣàánú wa pọ̀lọ́tọ́ alára rẹ̀ mọ́ ẹ́ gbọ́mbọ̀ kí lẹ́ ìfẹ́ sọ́n ti ẹni tí wọ́n ṣe sọ́gírì tí wọ́n gbọ́mọ jáde inú ẹ̀ somebody that has been operated of course tó bá pé ẹ̀jẹ̀ yẹn ń wá umu tó bá ṣe sọ́jírì fóbìnrin tẹ́jẹ̀ bá ń wá látàbẹ̀ tó dẹ̀ jẹ́ from the womb lẹ̀jẹ̀ tí ń wá jẹ́ kò ní kírun náà tó tún di postpartum blood ó ti di kí ni ẹ̀jẹ̀ òbí impurity ni so wọ́n láàrẹ̀lẹ̀ so bí yẹn ti rí yẹn tó bá dẹ̀ ọ̀la bí ìdínlẹ̀ ẹjẹ́ ká tètè dé kódà ká gbóyá bẹ̀rẹ̀ ní 10 minutes to 9 àbí so possible ẹjá bẹ̀rẹ̀ ní 9 to just the evening light sàálà ọlọ́njábá nàbí wọlé ọlá o jábá nàbí wọlé ọlá o má já wa lẹ́yìn ànábí o lọ́bá náà tí náà fi dúní asànàtàn wà fílẹ̀ àkírọ̀ asànàtàn wà kínà àkírọ̀ وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته